Jálùpọ̀n àti jẹ́ kọ́ mọ̀ o Jálùpọ̀n àti jẹ́ kọ́ mọ̀ yé Jálùpọ̀n àti jẹ́ kọ́ mọ̀ o Jálùpọ̀n àti jẹ́ mẹ́rìnkì sábẹ́kì dùbọ̀ Jálùpọ̀n àti jẹ́ kọ́ mọ̀ o ìgbàsíndé á Jálùpọ̀n àti jẹ́ kọ́ mọ̀ yé ìgbàsíndé Jálùpọ̀n àti jẹ́ kọ́ mọ̀. amúnibú ni o. ẹ̀rọ ìbíyà ẹ̀rọ ìbíyà o. ẹ̀kọ́ nìyẹn. jẹ́nu àti jẹ́kọ́. jẹ́nu pọ́n yẹn. àti jẹ́kọ́ mọ̀ yẹn. jẹ́kọ́jẹ́kọ́ mọ̀ yẹn. Oyindamọ́lá Àdùkẹ́ ọmọ Àlàó ni orúkọ mi a bí ní ọdún 1980 mo lọ sí primary school mo lọ sí secondary school and mo lọ sí polytechnic ní ìlú Ìbàdàn lẹ́yìn náà mo lọ sí orílẹ̀-èdè bàbá wa ní ìlú Àbújá ẹ̀mí agùnbánirọ̀ NYSC ní ìlú Àbújá láti ìgbà náà ni mo ti ríṣẹ́ sí ìlú Àbújá nígbà tó yá mo fi iṣẹ́ yẹn sílẹ̀ pé mo fẹ́ ṣe boutique tèmi. Hmm. height mi ni five point two tall mo pupa mo lómi lára let's say i'm a thicker body now onítèmi ìwọ ńkọ́ mo ń gbọ́ Okay. <laughs> Ok, ok. Hmm. <laughs> Onítèmi, ṣorí kò sí ọjọ́ tó bá ti pé mi. Mi mọ tó ṣe máa ń rí lára mi. Orúkọ lẹ́lé nìsín, ah, Ọlọ́run jẹ́ ní sùn ọjọ́. Believe me. I'm serious. Stop. <laughs> Stop now. <laughs> okay, then. <laughs> no, me really lost because I could day trick and get pizza. me. Yeah. Oh, stop. Oh, stop now. Stop. Stop, baby. Oh my God. You know, I should be more sleeping for telling òun náà sì ti bímọ síbi kan tẹ́lẹ̀ a nífẹ̀ẹ́ ara wa ìtọ́jú àdùnnú. Gbéníyì Gbénga Gbénga Gbéníyì Gbéníyì ah, sórí yín wa gbalẹ̀ ni èmi lẹ̀ ń kúrọ̀sì ṣé ẹ gbọ́ pé mo ń pè yín láti bí mo ti ń pè yín bọ̀ ni. ẹ̀ ń gbà tẹ́ ń pa àwọn ọmọ tẹ ni wọ́n ń kúrọ̀sì ṣé èrè mi náà ń bí i ṣé nígbà tó wà lórí fóònù ṣé kí n mọ disturb rẹ. ẹ ṣé kẹ́ mọ disturb yóò wá sẹ kò wá yọ ẹkú ilé ẹ káàbọ̀ o. ọdọ ẹkú ilé. ẹ káàbọ̀. ẹ lẹ. ẹ ṣe. ẹ dákun ta ló sọ yín jẹ́jẹ́ o ẹ dá mi lónìí kí ló dé tí wọ́n fi ń pè yín jẹ́jẹ́ yìí. orúkọ tí ẹ ń pè é gbòòrò nu kò sí ti j5 lára yín ọ ń bọ̀ orí yín ò pé lọ́rùn yín ṣé ọmọ tó mọ jẹjẹ tí ń pe àwọn ọmọ yìí júdásì ni júdásì ni ń pè yín ah, kí wá ni. idiot làwọn tó ń pè wá ní júdásì wa ti bá wọn sọ̀rọ̀ pé. kí wá ni tó mọ jẹjẹ tí. jẹ́ kọ́ mọ̀ já ló pọ̀. sọ ń gbọ́ sí. jẹ́ kọ́ mọ̀ àti já ló pọ̀. kí ni ìtumọ̀ èyí o kí ni ìtumọ̀ jẹ́ kọ́ mọ̀ kí ni ìtumọ̀ já ló pọ̀. já ló pọ̀ ẹni pé tí a bá ti fẹ́ ṣe kà á gbọ́dọ̀ pé já ló pọ̀ já ló pọ̀ já ló pọ̀ tí tọ́wọ́ tó wáyé láti ṣe kàṣọ wọn tọ́wọ́ fẹ́ ṣe kàn wọ́n mm. òun máa sọ pé jẹ́ kó mọ̀ èmi á sọ pé jálùpọ̀ á sọ pé jẹ́ kó mọ̀. sẹ́yìn iṣẹ́ kà ni. kọ́lọ́ wọn gbọ́n sànú mi ni sórí ilé ayé báyìí orí yín ò pé ẹ̀yin lẹ́jọ́ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ gbé níyà àti gbẹ̀ngà mọ́sọ yín láti òní yìí lọ tẹ́nì kankan bá ní ẹ wo ẹ mọ pariwo máwọn ọmọ lọmọ torí ọmọ tá a kọ́ òun ní òpadà gbélé tá a kọ́ tá o sí bàbá dídá sí wọ́n sì ń pè yín wọ́n pè yín bàbá èṣù ṣé wọn náà tún fẹ́ máa kúkú wọn ni. ọ̀rọ̀ eyín kan. níjọ́ tí n bá jáde máa ti pè yín bàbá jẹjẹ tí n pè bàbá jẹjẹ tí bá ti wọlé ẹ̀ mọ̀ jẹ ni. ọbẹ̀ tàkẹ́ lọ sọ fún gbogbo àwọn tí pè yín bàbá jẹjẹ tàbí kó mọ̀ yín jẹjẹ mọ́. láti òní lọ ẹgbọ́n tí mo sọ fún yín. ẹni bá tún bí dánú yẹn ẹ jẹ́ kí bọ́dà kó pé bàbá jẹjẹ ìyà ìyà. ẹ wá gbà lọ ra àtàwá fún mi ẹ gbà three hundred ẹ lọ ra ta wá fún mi. ẹ ṣe kàní ẹ ń fojú kàwé yìí ẹ lọ ra ta wá pẹ́ ìtọ́ mo túlẹ̀ lẹ́nkọ́ gbọ́dọ̀ gbẹ́tẹ́ ìdè. bá a ti ẹ̀ mọ̀ wípé ẹ̀ ti tọ́lẹ̀ bẹ́ẹ̀ ti máa ń ṣe nìyẹn sódà kí a lè fi sáré lọ ra àwọn àti káskóòpù yìí bọ ata yìí jẹ́rí iṣẹ́ ọkùnrin yàtọ̀ sí iṣẹ́ obìnrin náà èmi rò bí everything kì í ṣe kó má dàbí pé à ń disrespect àlọ́ ọ̀rọ̀ ayédèrú ní ń bèrè. ó ti sọ̀rọ̀ dáadáa ẹ̀yin náà mọ̀ wá bàbá yín ẹ mọ̀ pé akágànnù ni ẹ̀sìn national theatre ń bàbá yín kì í mówó rẹ̀ lẹ̀ kì í mówó rẹ̀ lẹ̀ gbogbo nǹkan ló lè fi bá àyàn dá àmọ́ bó bá di bí owó kì í mówó rẹ̀ ẹ lọ́ọ́ rà wá ẹ lọ́ọ́ wá ẹ tún rà àlùbọ́sà nù ẹ rẹ̀ po ẹ ra tó bá fẹ́ kẹ́ ẹ kó wálé. ẹ lọ́ọ́ ta wá ẹ lọ ra ata wá ata three hundred ẹ lọ ra ata wá ata kẹ ata ata three hundred ẹ jẹ́ ajá rẹ ìtọ́jú tó yẹ gbọ́dọ̀ gbẹ́tẹ́ fi dé ẹ̀yàn máa lè. ata three hundred á ṣe ráìsì inú ẹ̀ a ṣe ọbẹ̀ inú ẹ̀ gbogbo nǹkan la ṣe. abánidá má bá ní débẹ̀. nínú ata three hundred. èmi tọ́ pé mò ń sáyẹ̀nsì orí èlùbọ̀ kó o kó o kó o ro àmàlà tán ṣe ń sáyẹ̀nsì orí ẹ̀ tó o tún lè lọ bu lọ léyìn. ẹ kú jẹ́ wàhálà wà nídìí iṣẹ́ yìí náà. bẹ́ẹ̀ ń jalè gan wàhálà wà mẹ́ kó tó kọ́ọ̀kì bọ́ kó tó mú ìsítágẹ̀tì ẹ̀ kó tó fèsì ilé lówó wàhálà wà mẹ́. ẹ mọ̀ gbọ́ torí iṣẹ́ pọ̀ fún mi lẹ́nu láti ṣe gan. ẹ wo babalado o hmm? tún máa gbà mí ni o. kí ló ṣe. kò mọ kọ̀ndíṣọ̀n tí mo wà kọ̀sẹ́ tí ò sí kọ́díṣẹ́ kankan jàre inú ọ̀run mọ́ látàrọ̀ tí mo ń ṣiṣẹ́ kí ló fẹ́. o fẹ́ mo fẹ́ yáwó ni àmọ́ eléyìí ò tiẹ̀ dẹ̀ wá tó ti tẹ́lẹ̀ o. alẹ́ bàjẹ́ eyín yẹn bàjẹ́ gan o owó bíntín kò tó ti tẹ́lẹ̀ ó ṣe lọ́mú nulẹ̀. èmi ní ni tí bá dé màá mú. ẹ ṣọ́ wáyé kí wọ́n máa fojú tẹ́ńbẹ́lú owó. owó. mi náà nínú ìlú ìjùwọ̀ náà tí mo máa bá. ló wá ń powó ní tẹ́ńbẹ́lú owó kó tíntín kò tó ti tẹ́lẹ̀ ṣé ṣó ok ló ló fẹ́ yá lọ́tẹ̀ yìí kò ju bíi two thousand péré náà ni. two thousand ní péré àní wèrè ní wà náà rè wèrè ààrẹ ò lè sàn two thousand ní péré ó ṣe tọ́ bá pàkó mú. ṣé ó pọ̀ ni. wèrè lẹ́kùnrin yìí o two thousand pọ̀ ni anyway nígbà tí n bá yẹ two thousand sí tó bá jẹ̀mọ́ ti tẹ́lẹ̀ ìjọ ya eight hundred ìjọ ya seven hundred ìjọ ya one two nígbà tí màá wá gbowó mi tó jẹ́ twenty six thousand wọn àwọn èèyàn wá sọ pé ah, owó yẹn pọ̀. mo mọye tí mo mọye tí mo jẹ ní ìyá gíw. wo bí ọ̀rẹ́ ajébojú ọ̀rẹ́ jẹ́ ọ̀rẹ́ mi ni ẹ́ àmọ́ bá a ṣe jọ ń ṣe má jẹ́ kí n yẹ lówó máa farabalẹ̀ jẹ́ kí n yẹ employ yẹ kó máa ṣiṣẹ́ lọ́dọ̀ mi tó bá ṣiṣẹ́ lọ́dọ̀ mi wà máa rówó tiẹ̀ gbà ìbáàjọ sẹ́lẹ̀ fẹ́ gbà ìbáàjọ ṣù kódà kó tó dojúmọ́. iṣẹ́ náà dà. company rẹ̀ one two three four five six group of company rẹ̀ now? bẹ́ẹ̀ ah, ni. Ah. ṣé ó dàgbà jẹ́ tó ń ṣiṣẹ́ níbi kẹ̀kẹ́ lọ ni ee kò ṣe pé mo dàgbà jùlọ náà o mọ kò mí lọ́fíìsì tí mo wà. o oh, qualification àbí. ṣọ̀kẹ́ mi ò kàwé rárá bá lọ sọ́fíìsì kan máa jẹ lówó ó gbádùn. bàbá náà lò kó pẹ́kẹ̀. àwọn ọmọ èsì ẹ ẹ gbà. jẹ jẹ jẹ wá jẹ tù júdásì wá júdásì tù. kí ni mo ṣe. ẹ̀yin náà ti ń pẹ̀lú wọn àná ẹ̀yin tẹ́gbà máa ń respect. I respect you. I, I respect you. Jẹ́jẹ́! Jẹ́jẹ́! Jẹ́jẹ́! Lọ́mọ! Jẹ́jẹ́! Lọ́mọ! Ah! pọ̀ jù! Abẹ́rẹ́ ti kẹ̀kẹ́. Níbo ló dé àtẹ̀tẹ̀ yìí? Ah. Abẹ́sẹ̀ dọ́jà ni I lọ ra nǹkan. Ṣẹ́wà. Fifty fifty naira. Ṣẹ́wà go. Ten thirty I go wúrà yìí o. Eleven ni o. Ṣé ṣe bí ààkẹ́? Ṣé ṣe bí ààkẹ́? Irọ́ tílẹ̀ bá wọ́n ní ká sílẹ̀. mo kèwé èrè ààrẹ òsì san nígbà tó bá dé wà bá mi bí ilẹ̀mú lẹ máa sọ mí ti kẹ̀kẹ́ o ẹ má gbé ká mo rò kó yọ ni. bẹ́ẹ̀ni wéèrè tó mi wéèrè mi pọ̀ ju ti ń lọ má kọlu kẹ̀kẹ́ má sọ̀rọ̀ kẹ̀kẹ́ nù má forí ẹ̀ pa nǹkan o. ṣé iṣẹ́ tí bàbá máa ṣe rèé o iṣẹ́ tí màá ṣe rè o. ìwọ máa wọ ìwọ ti páàsì ọlọ́run ti kẹwọ. pẹ̀lú àwọn ọmọ yìí. chatada kantant ọlọ́run ti kẹwọ. jalupọn àtijẹ madike sábùkì ni mọ. jalupọn àtijẹ kọmọ. singazinde ya. jalupọn àtijẹ kọmọ ye. zimande. jalupọn àtijẹ kọmọ. jeje. jalupọn àtijẹ kọmọ. zingaze ayé. jalupọn àtijẹ kọmọ. jalupọn ye o. jalupọn àtijẹ kọmọ jẹ́ kọ́ mọ̀ yé. Yẹ kọ́ mọ̀ dáhùn gé. Jáde pọ̀ àti jẹ́ kọ́ mọ̀. Àlàyé mi ló kàn láìpẹ́, àlàyé mi kó ẹjọ́ sí ẹ̀wà láìpẹ́. Àlàyé. Àlàyé sọ̀rọ̀. Àlàyé fọ́ fún ajé. Kí máa ti kájú máa wọlé kájú máa jáde. Ó yà pàpà pàpà pòpò. Máa fi òun máa fi ẹ̀ṣin máa ń pàtàkì. ti jẹ́ mẹ́rìndínlẹ́sà wíkìdì mọ̀. jálùpọ̀ àti jẹ́ kọ́ mọ̀. sìngàsíndé á. jálùpọ̀ àti jẹ́ kọ́ mọ̀ yé. sìngàndé jálùpọ̀ àti jẹ́ kọ́ mọ̀. jíjí. ṣẹ́kù olè náà. ṣé wọ́n ti ẹgbẹ́ mi ó lè. ó lè. jálùpọ̀ àti jẹ́ kọ́ mọ̀. jálùpọ̀ yé o yẹtọ̀ mọ̀ dáhùn eh, gé. jálùpọ̀ àti jẹ́kọ̀ mọ̀ jálùpọ̀ bàbá jálùpọ̀. ìyá jẹ́kọ̀mọ̀. omi ìṣanwọ́ yín ni mo bá yín gbé wáyé. ṣé ọmọ gómìn sí wọ́n wá mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ gbé sórí dáínì. ẹ mọ bínú ẹ mọ bínú àbí wàá dọ agbóhùn sí wọn wá bá mi. ẹ mọ ní ẹ mọ bínú wọn mọ pé yóò le tó bá ń lára yín ẹ mọ bínú. ẹ pẹ̀lẹ́ kú dúró. ó dáa òun mo ṣe èmi san ọkọ gẹ́gẹ́ tèmi yé mi o bàbá ajálùpọ̀n. ìyá ajẹ́kọ́mọ. Ah, ó tiẹ̀ dá àtijọ́ pin bàbá ajálùpọ̀n ìyá ajẹ́kọ́mọ àbẹ́mi kí mo bí yan ẹ sáà mọ̀. ó bi tiẹ̀ náà. ẹ wò oúnjẹ yín rè. ẹ̀bà. Hmm. ẹ gbé dání ṣé màá sàn ni. Ah, ẹ mọ bínú mo ti rí i pé inú ti fẹ́ mọ bí yín ṣé màá sàn ni ògbómọ̀ sí wa ó wá fi hàn mí ó mọ̀ sí wọ́n jẹ́ sumi fúlù ṣé mo kí n kó rẹ̀ kí n mọ̀ fi wẹ̀ ni. ẹ ti bínú o tún gbé ẹ̀bà wá ọkọ̀ ẹ̀bà tó ń horu o tún gbé wá bá mi gbé ẹ̀bà rè sẹ́bà mọ́ sẹ́bà ni. ẹ mọ́ bínú èmi náà ti mọ̀ kó bí inú ẹ mọ́ bínú o ẹ jẹ́ dúró díẹ̀ kí ọmọ ìfìdé kí n sáré bọ ẹran ká sáré ní kí wọ́n lọ lọ ata wá kí wọ́n repo sí i ká sáré se pápápá. o ti bọ́ra mi. ẹran ìwo ṣé ìtẹ́ ẹ̀rà sílé ẹ̀rà kankan sílé ẹ̀rẹ̀ ẹran kankan sílé. abẹ́sí gbogbo ibi tẹ̀ ń kẹran ó sì ṣe ẹ̀rẹ̀ ẹran bẹ́ẹ̀ ó sì ṣẹja ẹ rí kankan ẹ pẹ̀lẹ́ bó wá jẹ́ pé bí wọ́n á pa yín tó pa yín gan dáadáa hmm. epo wà lémúlé bá yín gbà kí n fi yọ̀ sí i tìrín ní ọ̀wọ́n lọ ẹ bá ọ ẹ bá tepo. Hmm. kí n fi epo jẹ bá. ẹ jẹ́ rí ni o ó dùn gan o. bẹ́ẹ̀ sì ń jẹ́lé yín nù. àwọn ìjẹ́jẹ́ kú jẹ́ lè wà irú ẹ̀yin akágàn báyìí ẹ̀yin ẹ̀sìn national theatre ẹ̀yin tó jẹ́ pé ìgbówó sọ̀rẹ̀ irú yín ni irú yín làwọn nǹkan báà ló lè dáa fún. nígbà tẹ́ sí ó ní ẹ̀rí tí yẹriku lálá. ẹ̀bà mm. ó wá kọ ọbẹ̀. ọbẹ̀ ló kù á tún ṣèwédú náà o. ọlọ́run tó so mi ẹ̀sìn wọ́ tó ṣe ẹ̀bà yóò yanjú ọbẹ̀ náà. wàá lágbára ọlọ́run títí bí abí wákàtí mẹ́ta sí mẹ́rin ní ìsìn ọbẹ̀ ó délẹ̀. ọlẹ́bà ni. Mm. jálùpọ̀n àti jẹ́ kọ́ mọ̀ àti jẹ́ kọ́ yé jálùpọ̀n bàbá bàbá ìyá ọjọ́ kan wá rí bàbá ládùn tó bá yà sí wá ní pé wọn bá wọn rẹ́ǹtì kẹ̀kẹ́ wọn látúndé sátú fáwọn yìí ó ní lọ ni màá lọ rẹ́ǹtì ẹ̀ lókè. wọ́n mi wọ́n mi wọ́n mi mo sáyé ọjọ́ ìfọ́ tó lọ́wọ́ ní ìlà. ẹ̀rọ ọmọ adé ọdún tó wọ àwọn ọmọ fẹ́ sọ. wọ́n bínú wọ́n bínú wọ́n bínú wọ́n bínú wọ́n bínú chọ́pọ̀lọ́kù chọ́pọ̀lọ́kù. ìjọba ìjọba ìjọba àwọn mi àrùmà pẹ̀lẹ́ báwo ni àwọn àgbo. àgbo náà ti kẹ̀kẹ́ mi. ọ̀rẹ́ ọ̀kẹ́ ọ̀yà kẹ̀kẹ́ rẹ̀. àárúbà mi fàdí ẹ̀. ààrẹ dúró kò sí kẹ̀kẹ́ tí ibi tí mo máa ń kò sí mi báyìí kò sínú wọn náà kẹ̀kẹ́ rẹ́ẹ̀dì tó ga yẹn. mo dáná mo dáná after three after three àwọn ọmọ jẹjẹ ọmọ judas yẹn láti ten thirty lẹ́ni pé kẹ̀kẹ́ lọ after three ayé mi ti máa yẹ. kíkíkíkí. bàbá làdúró àwọn ẹ̀wọ̀n láìpẹ́ máa pa àwọn juda sí. mo kò ní wọ́n dàrú fọ́kọ́ ni yẹ wọ́n ṣé ìwájú àsìkò ní ẹ̀wù yìí ẹgbẹ́ kẹ̀kẹ́ lọ láti ten thirty this is after three anyway àbọ̀ àbálọ̀rọ̀ tiwọn gbélé gbélé yọ ewu mi lè gbé náà ẹ mọ̀ pé àwọn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ tó yọ̀. ilé ṣe arúgbà níwá ṣáàbùlọ́ọ̀kù arúgbà ṣáàbùlọ́ọ̀kù ṣáàbùlọ́ọ̀kù bùdá ṣáàbùlọ́ọ̀kù ṣe àjọ wà ní àjọ lẹ́kọ̀ọ́ náà ní. ọyọ ilé yọ alẹ́lẹ́ yọ. ẹ mi lè gbé màá lọ ibi tí mi ò fẹ́ lọ tẹ́lẹ̀ náà ni màá padà. má ṣe yẹn na arúgbà. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ búrẹ́dì mi tó kọjá kọ̀kọ́ ebi ń kàwé rè ìbá mo ní kó chop lọ́kùn kó chop búrẹ́dì ṣọ́kọ̀ gbogbo mi lọ. yes ọ judas wọn bá wọn mọ mi lónìí. wọn mọ mi dé mi dé mi dé mi mọ mi bí iná máa bá mi. wọ́n dín má kókè. òde ṣé ànúmọ̀ọ́sì àríyá wẹ́rẹ́ jẹjẹ kàzí tán. Ah! kárin lódò kílẹ̀ oṣù kí lábàá jẹ fàgbà ni mo ti rán ọmọ é sẹ́. ẹ dá mi mọ̀ èmi mo sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ pé mistake lẹ́ fi wálé ayé lẹ́nu yìí gbogbo kíní ara yín ni ó gbò sí kò sí wàhálà ebe mo kó bí bá kó bí kí wọ́n lè kó kankan tó wọlé ẹ mọ̀ dé bọ̀rọ̀ ẹ gbọ́. wọ́n ti dé wọ́n ti dé wọ́n ti ọ̀la ó tilẹ̀ mí. ó tilẹ̀ mí gan-an. jẹ́ wà jẹ́ tù jẹ́ wà jẹ́ tù mí gan. mo mú kọkàn àbí kí ká ká máa gba bíbà ká máa gba bíbà sá lọ sílé. ká máa gba bíbà sá lọ lé ká wá sọ kẹ̀kẹ́ bàbá làdó lẹ̀. nítorí pé àti nípa nìwọ̀ yìí ata abọ́dọ̀ náà gbé kẹ̀kẹ́ ìyẹn tẹ̀sọ́ ìpa máa jìyà wá lé náà oṣù ọ̀pá nípa máa jìyà wá lé ẹ̀ṣẹ̀lẹ̀ kejì babaláàdó kẹ̀kẹ́ wọn ní àti ten thirty àbí ten thirty náà ṣàpẹ́ ayé tẹ̀sí tó gbé kẹ̀kẹ́ fún wa ó dẹ̀ pariwo ṣẹ̀bẹ̀ eleven ní kádé ṣẹ̀bẹ̀ eleven ẹ̀ ṣàpẹ́ yìí ìtọ́lá náà eleven ṣẹ̀bẹ̀ eleven òkúrọ̀kúrọ̀ nítòfọ́ àti wípé kẹ̀kẹ́ iná ó ti bàjẹ́ nítorí pé gbogbo táyà yìí wò ó ti ní gbogbo táyà wọ́n dà tẹ̀yìn kò dá mọ́ wo ọwọ́ ọwọ́ ẹ̀kẹ́ ti yọ fún amọ̀yọ bírèkì nígbà tí mo ní pé ó fẹ́ kọ́ mi lẹ́sẹ̀ so ọ máa gbé kẹ̀kẹ́ iná babaláwo lóògùn ò lè túnṣe ó máa gbé lọ sílé mẹkáníìkì nù wo ṣáà máa wọ jẹ́ ká máa lọ gbogbo ọpọlọ tá máa lò ká tó dọ̀dọ̀ babaláwo. Jésù! Jésù! Jésù! Ọ̀pọ̀! Ọ̀pọ̀ pa!

ṣe. bàbá ń sọ̀rọ̀ ah. kò pa lọ́lọ́ lọ́lọ́ lọ́lọ́. owó yìí náà lọ́pọ̀lọ́ ẹ̀yọ́ máa wó bẹ́ẹ̀ bó wá ń kẹ́sẹ̀ tí wọ́n kí n di ọ̀hún wáyé. ọ̀dọ̀ no problem. ẹ̀gbọ́n. mo dáná ẹ ti báyé kẹ̀kẹ́ àbí no problem àjọ kò sí. àjọ kò sí. Ah. ìdààmú àtọ̀sọ̀ ó ìsáyé. ó wà lárí ọ̀rọ̀ ariwo kọ́ máa bọ̀ ni ẹ bímọ ọ̀rọ̀ ló ń pọ̀ máa bọ̀ ni wàá wọ̀rọ̀ wàá bọ̀ wọ̀rọ̀ mo tí àwọn ọmọ olórí burúkú tó bí mo tí ọsọ ọmọ kẹ̀kẹ́ mi dà ah. ẹrẹ ti kẹ̀kẹ́ lọ́wọ́ mi fún six hours eh. wọn ò dẹgbẹ kẹ̀kẹ́ mi wá rárá ìrìnsẹ òkè dáadáa ni màá gba two thousand owó kẹ̀kẹ́ mi two thousand naira eh. lẹ́yìn tí màá gba two thousand owó kẹ̀kẹ́ mi tán màá gba five thousand owó rìpíà ẹ wọ́n fẹsẹ̀ bá kẹ̀kẹ́ jẹ́ fún mi wọ́n táyà kẹ̀kẹ́ àtúnyọ̀ kẹ̀kẹ́ lọ́sọ̀tọ̀ ìròrí burúkú wọlé lẹ́yìn sọ́nà yẹn tẹ́ kí sọ́nà yẹn ní bẹ́ẹ̀ pé máa lọ máa tọrọ ọmọ lọ́dọ̀ gi ẹ máa lọ máa tọrọ ọmọ lọ́dọ̀ ọ̀pẹ ọmọ wa ya wèrè mọ́ lọ́wọ́ ẹ ẹ níbi gbà. ọpọlọ yín ti lọ. ọpọlọ bàbá ẹ lọ. ọpọlọ yín lọ. ọpọlọ yẹ lọ. kúrẹ́ débìsì ẹ̀ ń wọ́n wọ́n wọ́n bí ẹ̀rọ lọ́gì ẹ sọ lẹ́yìn di gbòǹgbòǹ ẹ wá mú bíi tìkìrì ẹjà ẹjọ ẹjọ tòrọ lọ ṣé mo jẹ yálà ìjà yín lówó ni eh? bẹ́ẹ̀ àbí baba ńlá baba yín mo jẹ lówó ni eh, eh. bẹ́ẹ̀ àbí wọn mo ṣe wọn mo fọ mọ dánù wọlé ẹbí tẹfẹ tẹfẹ sanwó kẹ̀kẹ́ fún. kò yà mí lẹ́nu fún ẹ èkó ìyá mi lẹ́nu fún ẹ wúlò àpẹ lọ máa ràn àṣẹ like mother like daughter ni àṣẹ wọn ọmọ ẹfọ ní burúkú jọ ah, ah. àṣẹ wẹrẹ gidi ni ẹ àṣọrí ẹ ti dàrú èmi náà bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. lẹ́mi. ok tí n bá gbowó mi bí ìrẹ́ ni sọrí ẹ̀rọ ata ẹ yẹn tí n bá da iyọ̀sí ẹ́ńjì yẹn pèmí lọ́ọ́ máa lè. ẹ máa da iyọ̀sí ẹ̀rù bẹ́ẹ̀ ni. ẹ lọ da sèmi náà máa make sure pé mo máa jó gbogbo kọ́ńpìnì iléeṣẹ́ yín mo máa sọ́ọ̀dì rẹ̀ lẹ̀. mi ò sọ pé mi ò lọ o mi ò sọ pé mi ò lọ ṣùgbọ́n tó bá tó padà lu ẹ́ńjìn pèmí lọ́mọ àlè kò tí ẹ̀ lé tó gbogbo yẹn. ní èjì tèmi ẹ wá kẹwẹ ẹ wá kó wèrè. àní ò lè tó ah, gbogbo yẹn. lọ́dọ̀ ah, ah, lọ́dọ̀ ayé mi lọ́dọ̀. bàbá ń pa lọ́lọ́ lọ́lá lọ́lá ọlọ́run mo dúpẹ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ o ẹ sáku yí ọlọ́run wọ́n wá jí gbé. ìyá ìyá tó ti wá ojú kí wàá nú ẹ̀wọ̀n fún oṣù mẹ́wàá lọ. bọ́dẹ̀ ah! ń tẹnu mọ́ pé àwọn máa gbowó lọ bàbá wọn máa gbowó lọ bàbá dẹ̀ sọ fún wọn pé bàbá wọn ò lówó lọ́wọ́ tó máa sàn mọ́tò ṣe bẹ̀rẹ̀ sí máa lù wá nìyá ah, wọn la rí mi mọ́gì. ẹ wo ọlọ́run ló yọ wá o ọlọ́run ni o. Ah! ọlọ́run mọ̀ dúpẹ́ o ẹ wo ẹ wo ṣe é mu tíì. màá mu tíì. ṣé wọ́n bá yín tẹ̀bà bá wọn ẹ bá ń afẹ́ bá náà sí. ẹ fẹ́ bá náà sí. bẹ́ẹ̀ni. ṣé bá ẹ fẹ́ lẹ́. bẹ́ẹ̀ni ṣúgà mẹ́rin. ṣúgà mẹ́rin. mẹ́ta ti tó. mẹ́ta ti tó. Mm, mẹ́rin. ìwà tú mílíkì sí. ẹ ẹ mílíkì tó dídí kan. orídì kan. ẹ lè jẹ́ pípé méjì. oyoyo yàrá pa níbo lẹ gbé sí. tí ìbẹ́ ń yàrá lábẹ́ bẹ́ẹ̀dì. lábẹ́ bẹ́ẹ̀dì. wá o kì í ṣe tó tún mọ́ ọ lọ́bẹ̀ lẹ́yìn mi o èwo tiẹ̀ ní bẹ́kínú kí n change ọwọ́ ni. ẹ change ọwọ́ ìbò lè gbé sódún sílí. ó ti yé mi ó yẹ mọ jẹjẹyẹ jẹjẹyẹ. kò sí problem. nǹkan ṣe yín kí ni. nǹkan ṣe ẹ jọ àwọn ọmọ eléyìí lè gbàgbọ́. Ah, tó bá rí pé ìwọ ló bí wọn ni ọmọ sọ̀rọ̀ báyìí tí wọn bá jí wọn gbé tí wọn máa parọ́ mọ́ra wọn ni. bó bá jẹ́ pé mi mo bí wọn bẹ́ẹ̀ pé mi mo bí wọn wọn ò lè dàbí yóò ṣe dà yìí. ọ̀dà àti bọ́ ta tó ní ẹ ra o ah, kí ló ṣẹlẹ̀. ẹ jọ ọlọ́run bá mo fi bẹ̀rẹ̀ ẹ fi mí lọ́kàn balẹ̀ o ẹ fàájọ́ orí mi jẹ́ mi o ẹ jọ o láti gbàtẹ́ ti gbé ìyá gbá sórí mi ìkó wàhálà mi wá bá yín o káwọn ọmọ yín má wà báyé mi jẹ́ kó má fi wàhálà pa mí o. ẹ wo ẹ mọ̀ wo tọjọ́ ẹ mọ̀ wo tara sí mo san o mo kàn lómi láàánú o ẹ mọ̀ wo tara sí mélòó lọ́jọ́ orí mi ẹ mọ̀ wo tara tí mo san ẹ mọ̀ wo owó tí ń bẹ lórí mi o ẹ sì mọ̀ sọ̀rọ̀ pé kí wọ́n má gbé yàgbá lórí ìgbà láàárẹ̀ mi àti níta ló jura wọn. bí wọn bá tiẹ̀ gbé yàgbá lórí ìgbà ọmọ ọgbà ni ọ̀dà bọ́mọ ọgbà bá dà ni wọn ní gbé yàgbá lè òpònú ni ìwọ yìí o ti o o lọpọlọ ṣé wọn gbọ́ gbẹngbẹng ọmọ rẹ lọ sọ àwọn gbẹngbẹng ọmọ lọtọ wárí wọn kọ ẹ kọ kọkọ ọgì wọn kó kó dì mọ wọn kó kó sóríire wọn ẹsẹ rìlíìsì wọn ní ìsìnkọ ni. ta ló jí gbé níbo náà ti gbé yín. ojú ọ̀nà ta ló wá fi yín lẹ̀ báwo náà ṣe fi yín lẹ̀ gangan. ọkọ náà lò. bàbá gbé mi. Ah, ah. ẹ jọ ṣé old age la máa pẹ́ lẹ́yìn. lọ́nà wo. Ah, wọ́n pa dúró irọ́ ìfún yẹn dẹ̀ gbà. láwọn tí a jí gbé lọ ní ẹ̀pà ọ̀fẹ́ mi ọlọ́run ọjọ́ wọn kí ó dà ó dà o eh, ẹ̀yin ara kidnapper. bàbá làdó tẹ lọ gba kẹ̀kẹ́ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bà kẹ̀kẹ́ jẹ́ ó ti wá bá mi o ó ti ní kí bàbá yín wá sanwó ọ̀rọ̀ tẹ́ dá o. kẹ̀kẹ́ wo. àbọ̀ ní kidnapper. ṣé ṣé wọ́n jẹ́ gbé. yọkọlú yọkọlú òwà tọ́bí ìyàwó gbọ́kàn ṣọ́lẹ̀ ọkọ yọkẹ́ yọkọlú ẹ́ yọkọlú. wọ́n àjẹ́ gbé. yọkọlú. orí yé bàjẹ́ lọ́wọ́ yẹn. yọkọlú. orí orí tí. yọkọlú. dájú ń jẹun wọ́n sì gbóúnjẹ orí yé bàjẹ́ lọ́wọ́ wọ́n sì wọ́n sì pẹ̀ fún yín ni. sọ wọ́n jí gbé wọn ò ti gbé níbo lẹ wà níbo lẹ wà ẹ sọ ẹ tó tó àtẹjà ó ní báyìí lọ́rùn yìí èmi lẹ mú gan pé kí ni ọ̀yá mọ̀ ń gbọ́ bọ́ sílẹ̀. lọ́rọ̀ kọ báyìí kí ló bá bọ̀. bá bọ̀. o ò sọ fún gbéwèrè lẹ́tọ́ ní lọ́gbọ̀n lọ́wọ́ ẹ̀ bá a ṣe kọ́kọ́ débẹ̀ tíyàwó ẹ̀ ní ẹ pẹ́pẹ́sẹ́ o àwọn ọmọ ẹ bá kẹ̀kẹ́ bàbá làdó jẹ́ o wọ́n ní ìwà gbowó ẹni tó rán wá rèé o ìgbà tí àkọ́kọ́ tó kọ́kọ́ gbé wá báyìí. ọgbà létí. èmi kó tó balẹ̀ báyìí mi ti yẹ ìyàwó ẹ̀ ló fẹ́ ó lu ìyàwó yẹn bíi kúkú bíi yíyẹ ni. nígbà tí wàá lu àwọn tán ṣé wọ́n ti ń kó fún ẹ ṣó pé ṣá. owó èmi ò dúró gbowó nígbà tó bẹ̀rẹ̀ sí nílùú ìyàwó ẹ̀ eré tètè ni mo sáré bí mo sọ pé bí wàá yìí ṣe ń sọ̀rọ̀ ìgbòho sì lu ìyàwó yẹn lọ́wọ́. wèrè ni ẹ o ah, ah. wèrè tútù ni ẹ o wèrè tútù. o gbé tí mo sọ pé wèrè lẹ́ni yẹn. ìwọ kankan ni wèrè kí iṣẹ́ níyẹn ò ṣe wèrè. ọjọ́ òṣìṣẹ́ pọ̀ bí o máa gbowó lọ́wọ́ mi kó o lọ gbowó lọ kọ́sọ́mà tí o gba nǹkan jẹ́ ló wàá sọ pé olùrà wọn gbàdúrà kí ni ẹ ṣe kàn mí wèrè náà ni ẹ o. èmi. wọ́n wo mo mọ̀ pé bí iṣẹ́ tó ti ṣiṣẹ́ yẹn wọ́n ti sanwó àwọn yòókù òní sanwó ẹ̀ ọ̀dẹ̀. <laughs> kẹ̀kẹ́ màdà kéèyàn má lówó lọ́wọ́ o. kò dá fọ́kẹ̀kẹ́ ó dá kéèyàn má lówó kò dá kéèyàn má lọ́pọlọ ni. ó gbọ́dọ̀ èyí tí mò ń ṣe yìí. wèrè ní ẹ̀mí ìlẹ̀gbọ́ ọ̀njà wọn lura wọn idiot. ṣe ti ràn pictures ni ha ọlá ìkẹ picture there okay okay ẹyin baby, ìbò mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ ẹ̀ ṣorí pictures tó ń send sí mi mo like ẹ̀ bọ̀ she tó yẹ ga yẹn náà tó ṣe sígbọ̀nlẹ̀ yẹn náà ó ní tibẹ̀ yẹn náà ló sígbọ̀nlẹ̀ pẹ̀lú ẹ̀ mo mọ nǹkan tí mò ń sọ náà ó yẹ kó yẹ ẹ mú mi pé wọ́n ti yí ẹ náà <laughs> ẹ ẹ náà no problem I can't wait to see you I love you ẹ no problem I will call you later ẹ mi àtọ̀rẹ́ mi fẹ́ dé sinimá yeah all right there love you bye <laughs> baby <laughs> báwo ni. o olùwàṣọ ah. wọn ní ká máa bọ̀ fún interview ní eight o'clock láàárọ̀. Oh, wo mi lè sọ bó ṣe rẹ̀ mí tó ọ̀rẹ́ ó rẹ̀ mí o ah, ọmọ ó rẹ̀ mí. Ah, pẹ̀lẹ́ ìwo ni yọ bẹ̀rẹ̀ yọ nìyẹn rẹ̀ ó rẹ̀ ó rẹ̀. ìwọ ló ń ṣe yọ ah, ṣé ọkọ ló ń ti ṣe lórí fóònù sẹ́yìn tó ń sọ fẹ́yàn pé òun lọ sí sinimá. ẹni ọjọ́ mẹ́ta ṣe sọ pé ó fẹ́ ṣe nǹkan onídòwò òun sọ̀rọ̀ sinimá àánú mi ṣí ẹ. kọ̀ọ̀kan ẹ. pẹ̀lẹ́. ìyá ẹ̀ wá wá olórí burúkú ẹ̀ wẹ̀ ẹwẹ̀ kẹ́ wo mo ṣe rí ó dàgbò orí tiwọn náà burú ọgbọ́n ọkọ̀ tó sọ fún àbí jàlùkù jàlùkù jẹ́ kó mọ̀ ìlú dá lọ́tẹ̀ yìí o kò tiẹ̀ sí ìrànkan lójú ọ̀nà tẹ́ pé àtẹ̀lé bá jà àpamọ́ lórí burúkú yẹn kò ní bá fò. wọ́n gbọ́n sọ mo ti fẹ́ sọ ti pẹ́ o wọ́n ní kó tó jẹ báyìí mi ń wọ́n ní wípé bí ń pa mí àbí tí àtàbà tí àṣà àríwá la. àmọ́rú ń jẹjẹ. ajẹ́rú jíjẹ wo ah. jálù. ẹ jẹ́ kó. jálù. jẹ́ kó mọ̀. jálù. jẹ́ kó mọ̀. jálù pọ́n. ọ̀wọ́ wájú rẹ ni. jálù olórí burúkú wọlé olóúnjẹ wọlé olóúnjẹ jálù. jálù òtún. túmọ̀ kọ́tà máa ṣe ń sùn. Hmm. a máa rọra wà ká a máa lọ síbẹ̀ yẹn ó yẹ a máa sọ a máa jókòó bí kọ́sọ́mà pa fẹ́ jẹun ó yẹ bẹ́ẹ̀ máa ń pa afẹ́jẹun wọ́n dẹ̀ máa lóun ẹgbẹ́ mi náà máa ra tọ̀dọ̀ mi ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀hà nílé papọ̀ ṣùgbọ́n bá ti rà á lè máa make movement ó yẹ bẹ́ẹ̀ ó yá ká máa lọ orí pé mo tú àpò mi wà ní kò sówó kọ̀ọ̀kan lọ́rùn wà lájà jálù pọ̀ báwo ni máa ń ṣe báyìí máa fọ ẹ bí èmi mo ní kó máa fọ ó ti yẹ jálù jẹ́ kán mọ̀ jálù jẹ́ kán mọ̀ jálù àmàlà máa jẹ o. ẹni bá mi mọ̀ ọ̀nà ni ó pọ̀ láyé o. mo ṣe kí wọ́n ti yọ̀ ọ́ Ìwọ tó máa jẹ́, ìwọ ní kọ́ máa wọ̀ gbọ́dọ̀. Ìwọ ló ń jẹ. Èyí jẹ́ wá ọ. Ẹ jẹ́ ẹ̀sùn dé bíbá iná. Ẹ jẹ́ bá mu ta síbí méjì bá mu ta sí oúnjẹ bàbá yín fi méjì mọ́ṣẹ́ o ti mọ iye tó wo yín jẹ́. ẹ ṣe sọ fún wa ṣé bí kankan hundred hundred naira. ẹ á dẹ̀ jẹ́ mẹ́rin tẹ́lẹ̀ díẹ̀ fún máa fún méjì sí. owó ah, mm, wọ̀ sí pọ̀ ìjọba àtọ́sẹ́jú náà. Mm. mo kú lórí burúkú ni nígbà tá a ti mọ ọgọ́ta fún máa kúrò ní pẹ̀lú oúnjẹ tá a jẹ o tún wá lọ́ngbà míì síbi méjì àgbà báyìí síbi mẹ́rin mẹ́rin mẹ́rin mẹ́rin ó jẹ́ eight hundred ẹran mẹ́rin mẹ́rin ó jẹ́ ó jẹ́ ó jẹ́ èlò tí ò ṣíṣá hmm. ìyẹn wọ́n jẹ́ eight hundred ọlọ́run gba jíjí méjì sí á one thousand eight hundred naira no wá tó fún ẹ ní ẹran mélòó sí ẹran mélòó sí wá tó fún ẹ ní ẹran méjì ó jẹ́ one thousand ó jẹ́ two thousand naira. mo ti gbọ́jọ ah. kí ló dé máa ń ṣe báyìí pẹ̀lú. bọ́ọ̀lù ẹ̀fẹ̀ kú òun fọkànbalẹ̀ kí ló máa ń ṣe báyìí nú ṣùgbọ́n àwọn ìjẹ́kọ̀ọ́ yẹn ń gbé bóòsì ni wá ṣé wọ́n ti rí pé bóòsì fọ́ fáktọ̀ ni. Hmm, actor ni olórí. ẹ àwa ni bóòsì. olórí burúkú ni. ìyọlọ́jẹ̀ náà jẹ́ ah, ah. ah, kíre. oúnjẹ. ìyọlọ́jẹ̀ oúnjẹ yìí kéré o kí ló dé ẹ ti wálé ayé mọ́yá jù tí nàìjíríà dọ́dọ̀ yín ni. kò dọ́dọ̀ tì yín gbogbo ètò ń ṣẹlẹ̀. ẹ wúlé tẹ̀ ta ẹ wo ìmọ̀ ni ilé tán wà. gbẹ̀yìn lọ. ilé ìbẹ́ ẹ̀jẹ̀ ilé ìbẹ́ kọ́ tọ́ba. yíwá ẹ sọ fún wọn tí fẹ́ gbowó lọ́wọ́ mi ni o. bọ̀wọ́lẹ̀ bọ̀wọ́lẹ̀ bọ̀wọ́lẹ̀. báyọ̀ mú chẹ́ǹjì wá o. mo ti gbọ́ mi bẹ́ẹ̀. yíwá yà mí bò. ẹ jẹ́ ìwọ. Jẹ́wà, jẹ́tù, jẹ́wà, jẹ́tù, jẹ́wà. Wàhálà ọmọ burúkú ni. Ah, wọ́gbọ́n ya wèrè lọ́mọ. Ah! Ah! Ilé ayé òun, lẹ́ẹ̀fì tí wọ́gbọ́n kò balance. So wàhálà ẹ̀ ń bá iṣọ́ bá ń gẹ̀rẹ́ rà. Pàálà ọkọ̀ báyìí, ọ ti sá lọ. Eré, wọ́n náà sọ pé ìlú ọ̀dà ìlú ọ̀dà wọn ẹ̀ bá kú. Bọ̀ bọ̀ ká má parọ́ oúnjẹ yẹn dùn ó dùn débi pé mo jẹun mo yó bámbám ọtúnba jí méjì sí àtúnba tẹ́ẹ̀bù wọ̀ta wọ́n ló gọ́ra tẹ́ẹ̀bù wọ̀ta hundred naira lágbà o. àmú pẹ́ wọ̀ta o. àmú pẹ́ wọ̀ta o. àdàbọ̀ mi nú kọ́ọ̀pù. tẹ́ẹ̀bù wọ̀ta. jẹ́tù. jẹ́wọ̀n. jẹ́tù. jẹ́wọ̀n. ọpọlọ ẹ la máa lò jálẹ̀ ọ̀sẹ̀. ọwọ́ láì. tí wàá tún ti di. má jẹ́ kí n sọjọ́ bọ́ọ̀sẹ̀ yìí. ọ̀sẹ̀ yìí Jésù jẹ́wà Jésù jẹ́wà Jésù jẹ́wà Jésù. àti jẹ́ kọ́ jálù mọ̀ yé o ah ya ìyàwó ah, ah, mi ẹ ká sàn. ah ayika ń kọ ah bọ́dá mi bó o ní a kú ọjọ́ mẹ́ta. ọjọ́ kan ni ọjọ́ kan pẹ̀lú ah, ah. ojú rẹ rèé ojú mi rèé ọmọdé firifiri ó tó firifiri kẹ́ni o sì wé kàn wá lónìí. mo kàn máa bẹ yín náà ni pé kẹ́ má dùnú ọjọ́ ah. pé mò ń bá yín òdì ti yín. bínú kẹ ọlọ́dọ̀ dá wa gan àwọn kan ń bá yín òdì. ń gbé mi débi gangan hmm. mo rè pé ebi ń pa mi títí látàárọ̀ mo wá dọ̀bálẹ̀ lórí bẹ́ẹ̀dì pé àlọ́ àlọ́ ìmọ̀ tó máa lajú ìnébìrì jẹ́ kí n làbá bọ̀dà mi parí ìjà mọ́ mi ibi ah. máa lù mí pa. ọlọ́run ti fi ọ̀pọ̀. ẹ jẹ́ kí n bẹ bọ ẹ kí n bí mo tẹ̀ sí wọlé mo tẹ̀ sí ń gbọ́ ta sánsán mu rà ah, èmi mọ̀ ní rí o. ta sánsán kí. gbogbo ẹ̀kọ́ mu ta firi firi firi firi. àmọ́ ah. sí nǹkan kan lé kí n lọ fẹ́ mọ gbọ́dọ̀ náà àwọn ọmọ dami sórí rọ́ọ̀gì onírùn látànà kò tó jẹ́ ń lè òyìnbó mi tẹ́ mọ́ dà sórí rọ́ọ̀gì nírùn eh, kò tó jẹ́. Eh. ìyàwó mi ojú kò ní ti yẹn ní dáàbò ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ẹ ló ń jẹ ilé àbẹ́ ló ń jẹ lóhùn. ó kàn yín kú ibi oorun ẹ̀ ti ń wá ẹ̀ kí n tírèsì rẹ̀ lọ ń bọ̀. àyíkanjú wá ń bì. Ah, ọ̀dà mi ah, ẹ̀ kí n tún lé yìí. kí ni iṣẹ́ ọba yẹn tó mú tọ̀ mọ́ra. ṣé màá wọlé yín tì mí. o ah, lè wọ tíì àti o lè bá wọ ni máa lọ bọ́tà. lórí oúnjẹ bọ̀dà mi. oúnjẹ bọ́tà. bọ̀dà mi mo lè fún jẹ sí bọ́tà. ọmọ ìjà wọn bàbá mi. níbo mo fi là ọ̀yà kó gbogbo kó lọ àwọn ankasifu èyí tó lóbi ankasifu ẹni tí ń sẹkẹrẹ bọ́tà kò sóúnjẹ lóde mi. lórúkọ mi àti ìdílé wa mo kọ ìlú bọ̀dà. bọ́tà mo kọ ìlú bọ̀dà. èmi kò kọ lábúrò. mo kọ ìlú bọ̀dà. mo kọ lábúrò. ọlọ ọlọ ẹ̀sán ké o ẹ̀sán ké o. ìwọ tẹ́ mọ kú yọ ọmọ dáa. lọ́nà wo. torí oúnjẹ oúnjẹ tá a jẹ tá a sùn dànù ẹ wá lé àbúrò yẹn ọmọ ìyá yẹn wá ń lè bóde torí oúnjẹ. mi ò ní o. ẹjọ oúnjẹ elélo ni mo fẹ́ jẹ náà. so eléjọ oúnjẹ alẹ́ olúwa tí fún mi bá ń jẹ́ ń bẹ̀. lẹ wá fà wọn láṣọ lẹ lé wọn bọ́ta. kọ bọ́ta kọ wọ oúnjẹ tí ó jẹ lọ. Okay. Change your room. area. Lára lára. Yóò La la la. tòróró. la la. dẹ̀ ti tán kí ni kì í ṣe sí, kí ló tẹ̀yìn òtítẹ́ wa? Bọ́ọ̀dẹ̀ ti jẹ́ kọjá tán lórí gbáyìí ra lára wa. èmi máa ra nǹkan mi. lára ó dà ó dà tí wọ́n fẹ́ fẹ́ ra lára nǹkan. èmi jọ sweet àbí mo jọ mílò àti milk tan tan bí. ẹ rí i lọ́jọ́. alákè mọ́ ẹ lórí. wẹ́ẹ́ báyìí. lára. 미신 넘어겠거든. 어, 어. 어, 네. ọmọ àlèrè má ṣe o. ìlàlẹ́ oh, <laughs> mi ìníyàwó bachelor mi ní sọ èmi mo ṣe fún fún ọ. ni àwọn. kí wọ́n lè. lágbára ọlọ́run àṣírí ẹ̀kọ́ mi tó. àmọ́ tán ebi àárọ̀ ebi alẹ́ èmi pa ẹ́ tìran tìran torí pé oyó mi ọlọ́run ayúwo ní ìbára ọlọ́run tí wàá rí ọpọlọ yóò lò láti má gbé àwọn èèyàn ní ọ̀fura ẹ̀ tílẹ̀ má fi tú láyé wọn ní fura tó má fi darúgbó wọn ní fura àṣírí kò dẹ̀ ní tú ayé kò ní mọ̀ di abájọ rẹ. àtàgbà pé mo ń gbà yàn èmi ò gbà yàn gbọ̀dọ̀ gbàdúrà tó gbà àṣẹ o. àgbo tí wọ́n sọ fún àṣẹ mọ́ ẹ la ọlámẹ́ka ọlámẹ́dínà ọlákàbà ọláìníńlá ọláǹfààní ọlájẹkan ọlọ́run ọlátòbí ọlọ́run ọlálùwàbò òdo ọlápàtàkì níwájú ọlọ́run. ọlànàbí mọ̀ọ́mọ́ sábà láwọ ẹlọ fún àìfọ̀n yìí àwọn ọmọ àtìsé àlẹ́nìyẹ tó àbàlẹ́ ìṣù ó ní bẹ́ẹ̀ ó ṣe bẹ́ẹ̀ pé tí wọ́n sọ àṣẹ mọ́ ẹ̀la yẹn kó bá fọṣẹ rẹ̀ akọ̀ ẹ̀la yẹn kó bá wẹ̀ kankan torí ọmọ màdé ayé mi sìn jésù olúwa wa torí pọ̀ dùn mẹ́nu inú rẹ̀ á dùn. àjọ oúnjẹ òyò kí n tilẹ̀ ń tọ́lọ́. ṣùwárí máa sọ kí n kọ̀ fún ẹ. sórí ẹ̀gbọ́n ẹ tí o sọ pé wọ́n ṣì fún ẹ hmm. má bínú sí wọn. màá rò ó ní ìdẹ. tí wọ́n náà ló jẹ́ títí wọ́n oúnjẹ tọ́rọ̀ kó lè jẹ oúnjẹ jẹ máa wọ̀ tó bá ti dọ̀la náà ti bá ń pa ìmọ̀ àwọn. torí tọ́lọ́ kò tó dọ̀la màá bá mi wá ṣe ń kan torí kí n bá ń lọlé. ọ̀rọ̀ mi ìgbín tó ga o ó ti ń sọ pé mò ń ṣe àní ó ti sùn mí nì kò sí wàhálà ó ṣe ó ṣe gan ọ̀rọ̀ ẹ máa pè létà. ẹ ah, sọ. recepting tó ni ah, wọ́n mi ò tẹ gbọ́dọ̀ pọ̀ fún ẹ ọ̀rọ̀ ìlú yìí ti sùn mí pátápátá ọ̀sán gangan wọn ọdẹ ó bẹ̀rẹ̀ sí fún everybody ní sack letter pé ẹ gbà ó ẹ sì máa lọ léyìn náà bọ́rọ̀ lù ìṣe rí o àti rí ìdí èèyàn kan sìnsìn àdègbà lẹ́tà yẹn gbogbo àdẹ̀ padà sílé wa àlọ́jọ́kọ̀ wo láti gbà yẹn tì náà àbẹ̀rẹ̀ sí wáṣẹ́ máa rí iṣẹ́ ó wá ní kó máa sọyàn sọyàn náà. Ah, ọ̀rẹ́ yìí ti tèmi ò ní jẹ́ kó sọ ọ̀rẹ́ àjọ wà nínú ẹ̀ máa lọ má jẹ́ kó sọ á má kó ṣe ẹ̀mí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ̀ ṣùgbọ́n èmi nígbàgbọ́ pé lọ́jọ́ kan lọ́jọ́ kan dáadáa ló máa já sí kí ló wà níta ṣe jẹ́ kí. <laughs> ṣe ń gbá ọ̀sán lé. òṣìyà kò sóúnjẹ kankan lè mo ṣe wò pé màá lọ sọ́dọ̀ bọ́ọ̀mì ṣadé ń sìn kí lọ gba sandin àti búrẹ́dì kàrà jókòó káyà jẹ. a lè fún ẹ. á ah, fún wa. Ah. Hello, baby. I'm fine. And you? Ah, mo wà dáadáa. Ǹjẹ́ mo ti jẹun? fried rice and chicken. Really? Níwọ náà jẹ lọ́wọ́. <laughs> Wẹ́ àwọn àgbàlagbà ní tí ewé bá ti pẹ́ láàárọ̀ ṣẹ́, ó máa ń dọ̀ṣẹ́ ní. <laughs> Ó wà wà, ó ti jáde, ó ti jáde, ó ti jáde. Alright, I'll call you later. Love you. Nine. Òkú òṣì, táwọn Yorùbá sòtọ̀ ọ̀rọ̀ kó sọ gbogbo nǹkan tá à ń go through pé iṣẹ́ lọ́wọ́ wa o iṣẹ́ ti bọ́ o a sì ń wáṣẹ́ ni o kò sóúnjẹ ń lé o òun package ara ẹ pé òun ṣe jẹ fried rice kò tó ṣòwò àwọn òkè ṣá. bíbí ò lè jà láyé ẹ láyé ẹ ò lè jà jọ kí ló rò ná ẹni tá àti ìjọ ríra ṣé o mọ̀ pé tí bá ti sẹ́ẹ̀lì ara mi fún tí mo ti sẹ́ẹ̀lì ara mi ṣe ìjọ tó bá rí mi kò ní lè mọ wọ́ọ̀tì mi ọmọ fojú bíga ọ̀hún mi ni kí ló ń ṣe ẹ gba bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi. àwọn ti gbọ́ ah. ẹ jẹ́ kí mi lọ gba sandin àti bread no no no ju ọgbà pọ̀ ju ọgbà pọ̀. pàmí ìdígbà tẹ mọ. Eh, má ṣe bẹ́ẹ̀ yẹn náà <laughs> má ṣe bẹ́ẹ̀ tó má dọ̀gba ẹjọ́ máa jẹ́ náà ni gbà pọ̀ o lè ṣùgbẹ́ bí o ní three thousand. ẹ wo ẹ̀sùn kan tẹ́fẹ́ sọ ẹ tó mọ̀ ìtajà lọ́wọ́ nílé tẹ́ ẹ bá ti lọ́rọ̀ tẹ́fẹ́ sọ ẹ dá mi lókè máa lọ. ọmọlára ọmọlára wo mo kó ẹ̀jẹ̀ jù mo kó ẹ̀jẹ̀ gan wàhálà ẹ̀ wéé tí bákan ti ga bíbá ẹ̀ tí bákan rí ẹ lókè ó má dàgbà lẹ pé o ah, àwọn ìmọ̀ sọ pé àyà butterfly mess tó máa èmi màálù ló wà níkùn mi wàhálà ẹ̀ mo láì kí hmm. ẹ̀gbin oníyọ̀rọ̀ ah, nírú yín irú yín náà ń sọ ni kí ló ṣẹlẹ̀ tẹ̀ ń wòra yín ẹ mẹ́ pé bẹ́ẹ̀ ṣe ń tòsí bí ẹ̀gbin lẹ ṣe rí lára mi irun yín náà ń sọ ní kíni ẹ wá gbọ́ o next time tẹ bá tún pè mí jáde tẹ bá mi sọ ọ̀rọ̀ rúrùn tẹ̀sọ̀ yìí ẹ máa rò bí tírélà kọlù yín ni ẹ dúró ẹ tẹ́tí yín dáadáa kẹ́ gbọ́ the next time tí wọ́n fẹ́ rí yín níwájú bíbá yìí kó jẹ́ pé wàá ra ọjà kẹ́ẹ̀dẹ̀ mú owó yín dání torí tẹ̀ bá mú orin dání nǹkan tí màá fojú yín rí ó dàbí kí ló dé ṣáájú kò sí nǹkan tẹ̀lé. lọ́lá lọ́lá wa jọ́ torí lọ́ má bínú ọmọ yìí náà ni òun bá sọ̀rọ̀ ká tó kúrò lé ọmọ ìgbà tó ní mo ní àwọn máa bá wọn torí ẹja ńlá ni àwa yìí dẹ̀ ní kékeré ni wá ìwádìí. kíni hmm. irú kankan eh? ẹ gẹ́tọ̀s kẹrin lọ. láti lórí burúkú lélẹ̀ ni ọmọ tó dàbí nǹkan tó fi ń tóògùn nínú mọ́tò eléyìí ah! tó fi ń polówó ọgbẹ́ yìí ah! bọ̀ jẹ́ tu ká má parọ́ mo láì kọ́ mọ́ ẹgbẹ́. gbogbo ẹni òṣìṣẹ́ sọ̀rọ̀ so akọjọ ń lajú akọjọ lọ akọjọ ń bọ̀ láti tó tó ọmọ wa mí tí wọn mọ gbígbó fi iṣẹ́ ìkẹ́ níṣojú ẹ̀yìn ọmọ gbé plan ti wà lẹ́nu draft yẹn mo ti yà lẹ̀ káfọ́ jẹ́sí ọlọ́gbọ́n òsì ọlọ́gbọ́n òsì má tiẹ̀ kó wo ti yẹ jẹ́ ká máa dé wọn a máa ṣe fún ya ẹ̀ ó ti yẹ máa ṣe fún ya ẹ̀ wọ́ ètò ìdìbò á Hello, baby. Ṣé ti rán pictures How Ha, like it. Ẹ should <laughs> bẹ̀rẹ̀. Ah, okay, okay. Hey, eh, baby, wo, mo fẹ́ béèrè nǹkankan lọ́wọ́ ẹ̀. pictures don't send to me. mo like it. But she yẹ ga yẹn náà, tó ṣe sígbọ̀nlẹ̀ yẹn náà, mo ní ti bẹ̀yẹn náà ló <laughs> sígbọ̀nlẹ̀ pẹ̀lú ẹ̀. Mo mọ nǹkan tí mò ń sọ náà, ó yẹ kó ẹ mú mi pé ó ti yí ẹ náà <laughs> ẹ náà. ó kàn sí mi wípé kó o ti wà ń bí báyìí o ah, ojoojúmọ́ ni pọ́psí mi ń béèrè ẹ̀ ah, àwọn tèmi náà béèrè ẹ̀ gbogbo ọlọ́fẹ́ mọ sí sí mi èmi jẹ́ wọn ó pọ̀ gan-an yes na wọ́n láti mọ sí sí jẹ́jẹ́. Ah ah. Video call again. Mo sọ fún ẹ náà. Mo sọ fún ẹ pé ex mi ti tap camera fún mi. Ẹni video call ti bá ṣe. Ó máa mọ̀. Òun náà rẹ̀ máa lọ́rọ̀ tiẹ̀. Mo rẹ̀ fẹ́ kó wá dà ní èmi àti sí mi rú. Love it. Oh, okay. I'll do that. Uh, no problem. I'll call you later èmi àtọ̀rẹ́ mi fẹ́ dé sinimá yeah all right there love you. love you too bye. kí ló fẹ́ dé wo kẹrìntì tó rẹ náà ọkọ bá mi yọ voice àgbàlagbà rẹ náà jẹ kó bá mi yọ dànù àníṣe ó dàbí gbàtẹ pé tí bá mi bá ń sọ̀rọ̀. bébì báwo ni. wo olùwàṣàn wọn ní ká máa gbọ́ fún interview ní eight o'clock láàárọ̀. Oh, wo mi lè sọ ṣe rẹ̀ mí tó ọ̀rẹ́ ó rẹ̀ mí o ah, ọmọ ó rẹ̀ mí. pẹ̀lẹ́ ìwo ni yọ bẹ̀rẹ̀ yọ nìyẹn rẹ̀ rẹ̀ rẹ̀. ìwọ mi ń ṣe yọ ah, ṣé ọkọ ló ti ṣe lórí fóònù sìn tó ń sọ fún pé òun lọ sí sinimá. ẹni ọjọ́ mẹ́ta ṣe sọ pé ó ṣe nǹkan oní ìdòwò òun sọ̀rọ̀ sinimá àánú mi ṣí ẹ. Oh, pẹ̀lẹ́. olùwàlẹ̀ olùwàlẹ̀ kí ni ẹjọ́ sọ gan-an ó fẹ́ kí n ṣe bẹ́ẹ̀ kí n send pictures òun picture ìyẹn ló kéré jù wọ́n jẹ́ sáré ọgbọ́n ìyẹn ò pẹ́ rárá hmm, wíléwílé ah, ah, kí ló lè make sense tí ọmọ ló dùn báyìí ẹ̀yìn yẹn sáré dá sí kíákíá. Do you like this one? Please. Wàhálà ó láìkẹ́ pa. Ó láìkẹ́ like it. Like it. J2 J1 J2 J1 J2 J1 Wàlá kó bá kọ́ àdé kò lọ́wọ́ fọpọlọ pa mi. Mo lè fọpọlọ pa máa fọpọlọ tún ẹ ṣe ni. Gbẹ̀ngà Gbẹ̀níyì ee mo làwọn èlò wa gbàgbà yìí ah. ọkọ. Ah. túbẹ̀ ni mo ṣe àtẹ́lẹ̀. kí ló dé kí lẹ̀ ṣe ń bí. Eh, eh. kí lẹ̀ ṣe ń bí. àwọn ọmọ ayé ká ibi ọ̀gbìn mi ọ̀gbìn. ẹ fẹ́ tẹ́ bẹ́ẹ̀ dì fún ìfẹ́ bá tún yàrá ṣe níjọ́ wo nìyẹn bẹ̀rẹ̀ ẹ̀yin ṣe báyìí tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀dùn o ẹ̀dùn èló lẹ jí nínú ilé mi o mo ti bọ́ ń bọ̀ èló lẹ jí. ọlọ́run ọ̀jẹ̀ ìlọrin ní gbèsè kú ẹ̀yin ò jí lówó ẹ̀ wọ́ mo ti gbọ́ mo gbọ́ ah, ẹ̀yin ò jí lówó farabalẹ̀ farabalẹ̀ farabalẹ̀ orí ìdè ọ̀dà lọ́rùn ẹ̀ dúró báyìí kúrò kí n dí ọ. Ah, lẹ́nu ẹ ti dórí mi kọ́dọ̀. ẹ sùúrù èmi tí mo mọ̀ yín tí mo mọ̀ yín. Ah, kí ló ń jẹ tó wúwo báyìí bí òkú bànújẹ́. kò sí nǹkan kan lápò ilé mi sí nǹkan kan bẹ̀. orí ẹ jí lọ́rùn ẹ. mọ́mí hmm? mọ́mí ẹ má ìbára ṣe. ẹ má ìbára ṣe. ẹ̀yin ọmọ yìí ẹ̀yin tẹ́ ẹ lọ́rùn ẹ ní wà ẹ wá yàrá mi wá bá ń tẹ yìí bá yìí jáde. ìdààmú àdúgbò ó kì í sáyé. wọ́n dé wọ́n dé wọ́n dé wọ́n dé. ẹnu ló máa ní láyé yìí tí wọ́n nù lè sáré jù mí lọ tẹ́lẹ̀ fọ́ọ̀sì èmi kọ́ mo kọ́kọ́ lẹ́nu tí mo bá sọ̀rọ̀ yẹn fọ́màtì tó fún mi yẹn kí kí bàbá tó wọlé ń bá táyé lò fún bàbá tó wọlé mo èmi kan ti gbàgbé ẹ̀ pọ̀ fọ́ọ̀tì bàbá wa ni. àbí nàìjíríà tí mo sọ fún ẹ̀ kó máa gbọ́nà sùúrù àwa báyìí lẹ́nu àwa fọ́màtì pọ̀ gan má wọrí ọ̀pọ̀lọpọ̀ tá a tún ṣe máa padà lò fún lédi yẹn ó pọ̀ bí yẹpẹ̀ kò hmm, má fọ́ má fọ́ ti yẹ kó wà pẹ̀lú ẹ̀ hmm. ọpọlọ. sọ pé fi ọpọlọ màá sí ọpọlọ màá. Eh! jẹ́ síbẹ̀. Kita tá a fi ń lọpọlọ wa tá a fi ń bá wèrè lè láti ṣọjọ́ ṣé o rò bí a kà lọ join tíátà ọ̀nà fún àwọn tó bá lọ́gbọ́n dáadáa ló máa ń join tíátà ṣá ṣọmọ tí mo pààrọ̀ kó tó máa sọ fún ẹni ò ní brain brain ò ní ṣé wọ́n mọ̀ pé tí wọ́n fẹ́ join tíátà owó ni wàá fi wọlé síbẹ̀ ni owó mélòó ló ní wọ́n gbọ́ ọpọlọ lá ní àlówó lọ́wọ́ hmm. ẹni tó bá dẹ̀ lówó lọ́wọ́ ni àgbà tó lọ́pọlọ. Hmm tí wọ́n wẹ̀yìn wẹ̀yìn wo wo wo à ó dẹ̀ pé omi ń dànù bẹ́ẹ̀. ẹ omi ń dànù. ṣé ìyàn wẹ̀ ọ̀nà bẹ̀rẹ̀ já sí beach. ọ̀nà tẹ̀ ní ẹ́ kò tẹ̀ fẹ́ máa ní respect ẹ̀ kọ̀ọ̀kan ó mọ̀ kan dúró. ọlọ́pàá lọ oṣù ọjọ́ ń dárò. gbẹ́nu sùn gbẹ́nu sùn. Mm. já ọpọlọ kan ti wá sí mi lórí tó mọ̀ kẹta máa ṣe ń sìn. a lọ fa aṣọ yẹn máa fa wọlé máa wá sá lọ tàbí ká dúró ká mú ṣílí díẹ̀. jane has a lot of places. but ọba ti mú wa. ọláyítọ́lá ò jẹ́ rárá. wọ́n dábàá kábẹ́ẹ̀nsì àti the stars wọn máa pariwo káàkiri láti bí àwọn náà ti lókìkí sí. jẹjẹ. ìdààmú àdúgbò ó ní sáyẹn. wọ́n ti dé wọ́n dé wọ́n dé òwe good man dey do to my hero. ẹni bá bímọ ọ̀ràn ni ó pọ̀n ẹ̀ka na mẹ́ẹ̀dá ṣe kan ẹni bá bímọ ọ̀ràn ni ó pọ̀n láyé o. masikati ngaya mindazi naleya. jalopọ jalopọ jalopọ ọmọ. àwọn wèrè kan àwọn èèyàn ni o àwa ni òde wọn. jẹ́tù. dé wọn. jẹ́tù. ẹ̀yin jíjẹ́ sàdúgbò yìí ni tí bá gbà yín mú wá gbà yín ti lọ ládùúgbò yìí. ah o tún sì lẹ́nu ojú pé wọ́n Adidas máa wọ̀ rí àlọ́ ọmọ ẹ̀ bàjẹ́ inú ẹ̀ fẹ́ jù filẹ̀ ìtàlẹ́ ti máa máa sọ. Ah. ó tún fi bọ̀dá sí sọ pé ọkùn jẹjẹ sọ pé dàdú jẹjẹ. bọ̀dá lèmi fẹ́ sọ pé bọ̀dá jẹjẹ kúnlẹ̀ síbi tó wà yẹn. wọ́n ti kúnlẹ̀ o ẹ̀yẹ́ bá ti sí kọ́ sí i. ẹ má dé bí ó pọ̀ o. o àwa ti dájọ sílẹ̀ o ó wá mu o. káwọn wá jẹ́ ká lọ mú bu jẹ́ ká lọ mú bu nílé jẹ́ ká wọlé tó bá jẹ́ àwa bọ́tà wa wá mu ká bẹ́ẹ̀ mú wá ká ẹ̀pẹ́ ká mú wá mi ló ní ká má mú wá. àwa ti lọ tiwa o bọ́tà kó wá máa sọ rẹ bọ́tà wá mú. nítorí òde jìnnà sí ẹ kó wá mú. jẹ́ kán mọ̀ o. okun ọrùn tí ẹ níyẹn kò máa yọ ọrùn wá adìyẹ o. bàbá yọ ọrùn wá adìyẹ kò yẹ ní tó fà lọ́wọ́. mọ̀nìmọ̀nìmọ̀nì. ṣé wàá ní kọ́ tí mo ló tọ̀gù ta ló jókòó ta. ẹ̀gbọ́n ẹ̀gbọ́n àmọ́ gbẹ̀yìn ni. jẹ́wà. ẹ̀gbọ́n má bínú wa. jẹ́tù. ẹ̀gbọ́n. ah ẹ̀yin ló wà pàṣẹ ẹ̀ ní sọ́yìn. ẹ̀gbọ́n. ẹ̀ ní sọ́yìn. ẹ̀gbọ́n. ẹni bá mi mọ̀ ọ̀nà ni ó pọ̀ láyé àbí òṣè ah, ṣé wọn náà kò wọlé yìí ni àbí báwo náà ṣe forí ẹ jẹ báyìí. irú kí wọn kò sọ yìí yé àwọn ṣe di ẹni bá tuntun máa pé ìwọ bí ìkọ ìwọ táwọn ah, ṣe di ẹni. àwọn ọmọ lórí burúkú ìmọ̀ wà lẹ́yìn tó ẹ pọ̀ bí wọn lè jẹrẹ wọn. yéé orí bọ́ mi o orí bọ́ mi. orí yín bàjẹ́ lọ́rùn yín orí yẹn bàjẹ́ mọ́sọ́ ni ah, madam ọ̀pọ̀ ọ̀pọ̀ tẹ̀sán ìnáwó pọ̀ ẹ ṣe sùúrù dẹ́dẹ́ mi ra ọ bí àṣẹ ègùn kí ló dé tó bá ń yẹ ebí ẹgbẹ́ tí wọn náà mọ̀ fún àti wọn fẹ́ já mọ́ ọ lọ́yìn kí ló ẹ ṣe sùúrù àmọ́ tọkùnrin náà ṣe fún wọn sẹ́yìn ń gbọ́ sẹ́yìn gbọ́. ariwo tẹ́ ẹ pa ẹtì pọ̀ jù ẹ kọ́ sórí bẹ́ẹ̀ tó fẹ́ gbé kàá mọ̀ ẹ wò madam ẹ jẹ́ ká mú wọn lọ sí kẹ́míìsì ní ká lọ tọ́jú. kẹ́míìsì ah, pẹ̀lú orí tó wú tó yìí hospital gidi hospital to make sense tó sì máa tọ́jú ẹ̀ dáadáa tó máa mutí. ẹ̀dùn ṣé mọ́tò bá wọn ni ẹ wá ẹ jẹ́ ká ṣe sùn fúnra wa o kẹ́mi síbẹ̀ lèmi lágbára àti mú wọn lọ o èwo tó ni wọ́n jẹ sàwọn àmọ́ wọ́n jẹ chandini. a lọ chemist hospital gidi la lọ. sẹ́yìn dáadáa sẹ́yìn dáadáa ọ̀nkú ọ̀nkú ẹsẹ̀ ẹ wo wọ́n fanu gbẹ̀yìn wọ́n tó ṣiṣẹ́ lórí. ẹ wo ayé ti bàjẹ́ ti bá wúyọ ayé ti bàjẹ́ ayé ti bá.

oníkọ̀wé lásán ni ọtọ́ náà mi wálé o ṣe tí gbogbo ẹnu mi wú tí gbogbo ara mi wú súwìtì tẹ́nà báyìí bá mi ò fún mi súwìtì tẹ́nà lásán wọ́n ò fún mi eléyìí lásán eh, eh, gbogbo lóde. bó ṣe ní lára sí ló ṣe ṣe wọ́n tó ti yẹ ojoojúmọ́ bá tún ti dọ̀ lánàá táyà bá tún ti balẹ̀ dáadáa àti máa fọ orí ẹ̀ ṣùgbọ́n mọ̀jẹ̀kú jẹjẹ ni a ti máa fọ orí ẹ̀ ṣé nítorí bá tún jáde sí ni kánà jáde sí fẹ́ẹ́ mọ tó ṣe tá a ti sáṣá pé mọ́tò. ẹnu kì í sí lára yín ni ìdààmú àdúgbò. wàsíwà wà kí lè fẹ́ ṣe kí lè fẹ́ ṣe ó máa gbọ́dọ̀ dèrè ẹsẹ̀ o ó gbọ́dọ̀ dèrè ẹsẹ̀ o. sọ́dẹ̀ ah, ah, ni èmi tí mo mú ẹ wá bíbá tí mo mọ̀ ọ́ tí mo fẹ́ ṣe ni oh ah, kó ẹ ṣe ṣàmà ṣe wọ́n ṣá máa wò mí jùbọ́ kí tó lè lè ìbọn máa wò mí máa bá mi ṣọ́hun lọ́nà ní ìbọn lọ bá mi dínà lọ́hùn bá mi dínà lọ́hùn ìbọn ọ̀gẹ̀rẹ̀ dínà lọ́hùn súnmọ́ yìí kílẹ̀ ìbọn ah, ọ̀gẹ̀rẹ̀ wọ́n ṣá ní sùúrù fún mi ah mo ti wọ́ ah, nísìnyí báyìí mo bọ́ báyìí súnmọ́ báyìí máa pariwo iná iná mo kí tá bá ti pariwo iná yẹn mo máa fẹ́ sáré bọ́ta máa sá lọ ah, ya one two ready go. iná iná kí ló paná ta ló paná ẹ kí ló paná kí ló ṣẹlẹ̀. mo dá yé mo kú ọwọ́ mi o yé ẹ̀yin ọmọ yìí yé ẹ̀yin ọmọ ṣubú ẹ̀yin ọmọ burúkú mo rí yín o mo rí yọ. màmá rà á sọ èmi láyé wọ́n ti fún mi lápá. ẹni bá mi mọ̀ ọ̀ràn ni ó pọ̀ láyé o. gbẹdẹ lọjọ gbẹgbẹ gbẹkínlẹ àbórí ń ta ọ ni kí n jọ mọ kí ni òun pàkàpà yín ó tó kán ẹ̀yin gangan fún ayéwọ́kẹ́ tó kán méjì mo ní gbé dáadáa gbé dáadáa jọ. mo rò pé yín dàrú mo rò pé yín dàrú. gbé kígbé ẹ̀yin ọmọ àlè òsì ẹ wo mi dáadáa wákàtí méjì ẹ̀sìn wà lómi tẹ́gbẹ́ yìí. lágbára Ọlọ́run. ẹ ní sọ̀kalẹ̀. wọn ò ní o. ṣé ẹ bẹ bú kan tí ẹ pè láti pàkọ́ tó bá ní ara wájú ẹ gbé èrò ẹ̀yẹ sọ ẹ̀yin ò ní sọ. lágbára Ọlọ́run. ẹ̀yin ọmọ dáadáa ẹ wá wo ọ̀sẹ̀ méjì gbákónú lẹ́yìn lẹ́fisa punishment. bẹ́ẹ̀ mo sọ fún ẹ sì ní jẹun tẹ́ bá tiẹ̀ jẹun oúnjẹ kan lẹ́jẹ̀ kẹ́ ẹ tó wá jẹun náà ẹ ẹ ẹni mo mọ̀ jẹ lẹ́ẹ̀kan ẹ mọ tí wọ́n ṣe fún mi ni àní wọ́n fi èpo ọ̀gẹ̀dẹ̀ sílẹ̀ fún mọ́yọ̀ ẹ dákun bí mo ṣe yọ ọ̀hún tí má yọ̀ tó yẹ pé èyí tó àfẹ́ẹ̀tì ẹ̀rọ ògbòrò ẹ̀yìn ni ó yẹ kó ògbòrò ẹ̀yìn ní kán sí méjì nǹkan tó fẹ́ sọ pé máa fún wọn lóúnjẹ nu alógòrò ẹ̀yìn ń romi ń romi tó ṣe kékeré. màá bọ̀ mọ́ sáàjì ẹ̀. èyí ló ẹni tó ó yẹ kẹ́tọ̀ pé ẹ̀ fún wọn lóúnjẹ ni. fọ́tẹ̀ fọ́tẹ̀ di ọ̀sẹ̀ kan. fọ́tẹ̀ di ọ̀sẹ̀ kan kí wọ́n mọ̀ jẹun. ìtọ́ tí wọ́n ṣe mi kí wọ́n lè ní fílì rẹ̀ rárá. arúgbó mi ọkàn bẹ́ẹ̀ bá ní kó mi ọkàn ògòrò ẹ̀yìn ya yín ní bẹ́ẹ̀ mọ sọ ògòrò ẹ̀yìn bẹ́ẹ̀ bá tẹ ikọ̀ ọ̀gẹ̀dẹ̀ bẹ́ẹ̀ yẹn lè ṣubú ẹ̀yọ ẹ̀yọ ọmọ náà. kékeré kékeré wọn ni kékeré wọn ni rúbi kékeré wọn ni rúbi kékeré wọn ni rúbi kékeré wọn ni ẹgbẹ́ òkè ẹgbẹ́ sókè. jẹ́ káàmọ̀ jẹ́ jẹ́ jẹ́ wá jẹ́ tuma ní azeka tuma. kí lẹ sọ pé ó ṣẹlẹ̀ sí yín gan. ebi ló pa wá ebi ń pa yín eh. ṣé bí mo ti ní pé kẹ má wà bíbá wá béèrè oúnjẹ wọn ṣé bàbá yín ò tó ṣe bàbá fún yín mọ́ ni àbí ìyàwó bàbá yín ò tó ṣe ìyá fún yín mọ́ ni ṣé yín lè tẹ débí ilé ni o kò tó oúnjẹ kankan lé páíkó báyìí ni mo wà táwa kàlí tí mo bọ́ lọ́dún. ṣé ẹ máa tún bẹ̀rẹ̀ tá a sọ ni àbí àṣedáàdì wa ṣúta tiwọn ọwọ́ sọ pé wá lu àbọ̀tà tí wọ́n lásán bọ̀ lọ́dọ̀ yín. etí ló ń dùn bàbá yín bí tó wà. ẹ ṣé ẹ̀yin òkè sàlẹ̀ àmọ́ nìyẹn mi wọ́n lọ pé tí tí tètè àwọn ọmọ ẹgbẹ́ ìgbẹ́ ọmọ ẹgbẹ́ ọmọ tàti wèrè ṣé ẹ̀fẹ̀ tàti wèrè lásán ni ṣé ẹ̀fẹ̀ tàti wèrè. mo fẹ́ àtìkè tó jọ́ kàkẹ́ dáadáa. gbogbo ẹyin ẹnu yìí lọ kò sóúnjẹ ńlẹ o tó bá wù yín kẹkẹkẹ fẹẹ dákú gàrí nìkan ni mo nílé. ẹ ẹbí tẹ bá. irọ́ ẹ̀bà kọ́ iyán ni mo máa fi gún ṣé máa mu àbẹ́ mú. ẹ ẹ wá bí tẹ bá. kí ló sọ pé ẹ fẹ́ fi jẹ. ẹ wá kọ́ ẹ ṣì ń wẹ́wà ẹ dúró síbẹ̀. J1 J2 J1 wàhálà dé wàhálà ló jẹ ẹ ti rọmọ sí ẹ ti rí papa sí ṣebílẹ̀ là ń wo ká tún sọmọ lórúkọ wo bí jẹ́kọ́mọ àti já lùpọ̀n àwọn ilé wọn ń para gan wọn lápọn ọmọ ayé má gọra ẹ̀tàn rán ká lágan wọn lè wọ ṣáláṣí kan má sáà lámọ. ẹ̀rọ ń gbòòrò kan jẹ́ tu mo rẹ̀ ẹ́sìkọ́ mi ọ̀nà ọ̀dàbọ̀ mo kún fi gbogbo yẹn lẹ́jà yọ̀dọ̀ ajagun mọ́ mi èmi tí mo pé kó ń dífọ̀ pé máa bọ̀ àbí mi mọ̀ ọkọ tí mo ṣe ìwọ̀n ẹ̀kọ́ tí mo sọ fún ẹ pé mo fẹ́ wá mo nínú ilé yẹn. Eh. nísìnyí jẹ́ sọ̀rọ̀ ah nǹkan tí mo fi àmọ́ mi yẹn mo wọ inú kíchìn báyìí mo kàn ń gbọ́ àwọn nice aroma kan mo kàn ṣe ní kí n wọ ẹgbẹ́ báyìí mo ṣe rí ráìsì yẹn mọ́. ráìsì rèé. ráìsì rèé dúró dúró tó bá yẹ kó oúnjẹ oúnjẹ oúnjẹ dáàdì wà ní kọ àbí kó oúnjẹ ìyàwó ibo ìmọ̀ jẹ́ nìyí. ìwọ gbàgbé yẹn jọ tó bá jẹ oúnjẹ bàbá wa ni àdèmà jẹ́ sọ́fẹ́ mi pa wàhálà jẹ́ ni àdèmà sá lọ bóyá ń ṣe bí láàké ní sùúrù. Ah. jésù jésù ẹ ọlọ́wọ́ jẹ kì í pa gbogbo gbẹmí kò ní wá pè é nǹkan ní pè é ní abọ́yé tó báyìí nǹkan ní wá pè é. ìwúrú ṣọ́ọ̀bù dalẹ̀ ó gbé báàgì sápá kan jẹ́jẹ́ jẹ́ kọ́ mọ̀ jẹ́ kọ́mọ àti jálùpọ̀n jẹ́ kọ́mọ jẹ́ kọ́mọ jálùpọ̀n jẹ́ kọ́mọ jẹ́ kọ́mọ jẹ́ kọ́mọ àti jálùpọ̀n jẹ́ kọ́mọ jẹ́ kọ́mọ jẹ́ kọ́mọ. mo lọ tún lọ mo lọ lọ o tún dé o tún dé o ti lọ. ìyàwó jẹ jíjà. ẹ kú lé o ẹ Kabo. ẹ káàbọ̀. kí Ah. Inu. yín. inú. Eh. ẹ tí ì kú ah. ẹ tí ì ibi ilẹ̀ kù sí. mo rò pé ti di oúnjẹ tí mo gbé kalẹ̀ nílé. àti ah, jẹ ẹ̀jẹ̀ bá wá láti. ibi mo fẹ́ gbìn kà sí iṣu ti wù bẹ́ẹ̀ àbí ẹ jọ torí Ọlọ́run ṣé ẹ̀yin lẹ lóúnjẹ tí mo gbé sínú ilé gbogbo oúnjẹ kalẹ̀ jẹ́ mo pè yín kẹ́ ẹ wá jẹ. ẹ lè pè wá ṣe bẹ́ẹ̀ tí jáde káwọn tó wọlé adé mo kó jẹ wọlé adé jẹ. ẹ̀yin rò kó jẹ yín ni ah. bẹ́ẹ̀ ṣe wà yẹn ẹ ṣùkú ni ah. ẹ mọ̀ ṣùlọ ẹ mọ̀ ṣùbọ̀ ni nígbà bá yàgbọ́n ẹ mọ̀ lé ìgbẹ́ òun lẹ̀ ẹ mọ̀ lélẹ̀ tó tó tó tó báyìí tó tó mọ̀ rìn kọjá lẹ́yìn ẹsẹ̀ yín mo rò pé ti yín bá yín ẹ̀yin mú ẹ̀yin mú ẹ̀yin mú èpo ọ̀gẹ̀dẹ̀ ẹ mú lẹ́sẹ̀ mi mi ó ṣubú kí n kú mo tún wáá bá yín wí pé n tẹ́ ṣe wọn ọ̀dà ẹ wá mú iyọ̀ ẹ lọ rè tú iyọ̀ sínú ọbẹ̀ àbí pé kí n jẹun o kí n kú kí n gbàbẹ̀ kú béèyàn ro kúrò mí kú ní ọ̀padà bòńtẹ̀ ah. bẹ́ẹ̀ ni ṣé rí oúnjẹ tẹ́ ẹ jẹun oògùn ìyàgbẹ́ oríṣi mẹ́sàn-án ní bẹ́ẹ̀nbẹ́. Ah! bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọwọ́ akẹ́jù bí n bá ní ìbùkù mm. yóò tó ọ̀sẹ̀ méjì tẹ́mọ̀ sí ah, ìyàgbẹ́ ah. ẹ mọ̀ ìyàgbẹ́ o ẹ mọ̀ ìyàgbẹ́ o ẹ yàgbẹ́ yàgbẹ́ ẹ ṣuṣuṣu ẹ su ìfun yín ẹ̀yin ò tí ì mọ̀ kankan mm. kí má jẹ́ kẹ́ ẹ kú ẹ̀yin fẹ́ pa ẹ̀mí ẹni yìí má jẹ́ kẹ́ ẹ̀yin ó kú kọ́mọ ọlọ́mọ pààyè yà ìwọ náà ló ti mí o ìwọ ló ti mí o. ẹjọ mọ́mi mọ́mi wàá jọ ẹ̀fún alẹ́ pọ̀ dájú. ẹ̀fún alẹ́ rẹ̀ jẹ́ ẹ̀fún alẹ́ rọ̀. ẹ̀rọ ah. ṣé wọ́n ń ta lójú òye ni bí n ba ìfun yín rẹ̀ ó mò ni wọ́n rọ̀ sí yín lẹ́nu ah! ó mò gidi ni wọ́n ah, sọ ọ̀lẹ́wẹ̀ o tún sọ sọ yẹ kó sọ. ọmọ mi má bínú máa jábọ́ ni ara tù mí. ara tù ọ ni ọ̀rọ̀ tù ọ ni. dúró mi dúró mi ah! jọmọ ṣáájú ẹ mọ ṣáájú ẹ. <laughs> má gbẹ̀yìn má gbẹ̀yìn má gbẹ̀yìn má gbẹ̀yìn ẹni perí mi láì dáa má gbẹ̀yìn wọn má gbẹ̀yìn má gbẹ̀yìn bí bá ti lérò lọ́kàn ní búburú sí yín mo no dey finish. Meda j one, j two, j one, ah! j two, j one. Ah! Ọ̀pá ọ̀run ọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀pọ̀ ewan jésù oya ọdẹ ọdẹ ọdẹ pọpọpọpọpọpọmù oya. ẹ̀yin ọ̀rẹ́ mi bẹ ṣe ń kí mi yẹn náà ó ṣe kí ni ó wọlé sí mi. oya adéwájé tù ọdẹ ọdẹ ọdẹ but ẹ mọ̀ pé sọ pé ìgbà ṣòro là mọ̀ rẹ̀ ṣá. wàá ṣọ̀rẹ́ mi ní àbọ̀ ọ̀tá mi. yẹ́rọ̀ tọ́lá bá ya ọ̀rẹ́ kúrò pé nígbà pọ̀ rẹ̀ mọ́ alájẹrù ọ̀pọ̀. ọjọ́ àbọ̀ kí ni ọjọ́ àbọ̀ kí là wà. o ti pa nínú eegun. gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀dì gbẹ̀gbẹ̀dì gbẹ̀gbẹ̀gbẹ̀gbẹ̀dì ọ̀pọ̀ àmú o kì í ṣàlòdì tiwa. ọjọ́ àbọ̀ kí là wà o ti pa nínú eegun ẹ wo ẹjánu kó ń bẹ jàre ah, mo sọ fún yín pé mo sọ̀rẹ́ mi ní àbọ̀tà ẹ bẹ̀rẹ̀ orin tí fẹ́ mi tí wọ́n mo ti wá ń ba yín jó ẹ wá mo ti ní pọ́blẹ́mù mo ní ṣòro. Ah. ẹ sọ sọ wàhálà tó bá ẹ wálé ayé. j1 j2 táyà babaládò ti ojú òun wájú ojú lẹ́yìn ó tún rún sínú pàápàá jọjọ lọ kílọ̀ bá dáa méjì. kò tiẹ̀ wá yé mi. Ah, ah, ah, hmm, níbo lè wá bèrè tọ́ọ̀nù. ọ̀pọ̀mù ìwọ ló bá táyà jẹ. bí ti bá wo nà. ọ̀pọ̀mù jọjọ lọ sí orí bàbá ládógún ò dáa tí wọ́n gbé ẹ̀kẹ́ fún wọn kó lọ́gọ́ ìdí tiẹ̀ náà ò dáa ẹ ẹ dábàá pa ẹ̀kẹ́ fún mi ẹjọ́. ṣé ìwọ ọmọ pé ipò owó ni màá pọ́ bàbá làdó wàhálà yìí ipò owó ni ipò owó ni. ẹ ẹ lọ́kàn jẹ lọ́gbà lọ́pẹ́. owó mo sọ wá sọ wá sọ pọ́ọ̀mù ẹ̀dọ́gbọ̀n. olórí burúkú ni bàbá làdó. wẹ́rẹ́ níwọ̀n táyà tó dá lọ gbé fún mi. olórí burúkú nìdí tiẹ̀ náà ah, ọlọ́mọ fi ní fọ́táyà. wo bàbá làdó gba fifteen naira lọ́wọ́ sí ẹ wàhálà tẹ̀sán pé mi ni bàbá làdó ni one thousand ló bá sọ. j one j two ń tẹ wàá rú nǹkan kan sí ṣe mọ̀ pọ́rọ̀ ìjọ ni wa àjọ ah, ah, ah, ṣàjọ ń jẹ àjọ mu ikọ́ tí mo wá rò ní pé ẹ̀yin ò ṣe kúkú bá mi gbé e lọ ẹ bá mi gbé e lọ. ǹjẹ́ káwọn bá ẹ gbé e lọ àbí. kírímínà ni wọ́n wanted làwa ìyàtọ̀ lè wà láàrin kírímínà àti wanted kírímínà ni olè pocket wanted olè bank ó lè cbn là wá. ẹlẹ́rù gbẹ́rù rẹ o bẹ̀rù rẹ gbé. ẹlẹ́rù gbẹ́rù rẹ o gbẹ̀rù rẹ gbẹ̀rù rẹ gbẹ̀rù rẹ. ẹlẹ́rù gbẹ́rù rẹ o gbẹ̀rù rẹ gbẹ̀rù rẹ. bàbá lọ́dọ̀ ìwọ náà wò kọ́ ni bàbá ládò wò. ìwọ náà wò kọ́ ah, ni bàbá o tún lè J1 J2 J1 J2 J1 J2 wàhálà dé. wo gbogbo àgbàlejò àgbàlejò yìí èmi ò bóyá ó máa wọ́ọ̀kì onítorí pé à ìwọ náà mọ̀ ọ̀rẹ́ àdìjọ tó ìmọ̀lẹ́ àti fi kọ́kọ́ gba àlejò sí ní ìbàdàn ìyẹn aláwọ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ni pé dáàdì omi àpáǹjọ̀nù ni wọ́n bọ́ọ̀lọ́gbà ọmọdé next week ń sìn ọ lè di fẹ́rẹ̀ láàárọ̀ ńlá kọ́ máa bọ̀ bọ́ọ̀lù yìí ṣe bí pé òjà báyìí ná ṣé mo ṣe nǹkan tìrí lójú ẹni sọ fún mi mo ò ṣe é tì mo jẹ́ wá sọ fún mi ọmọ olè tó ń bọ̀ yẹn náà ọmọ ilẹ̀ yẹn àmọ́ bóun náà ṣe rí lóhun pákéjì ní gbogbo nǹkan tábà pákéjì ẹ̀ máa dáadáa kí dáàdì tó dé ọmọ á wá ọmọ á lọ a máa ṣe gbogbo tá a fẹ́ ṣe a ti máa ṣojú fúrú hmm. a máa ṣojú fúrú jẹ́ tù jẹ́ wà ni a ṣeré wàhálà ọ̀daràn ní ẹsẹ̀. nwere jẹjẹ kàzé tọ. wọ́n ti dé wọ́n dé o. abẹ́rẹ́ kan aláwọ̀ alẹ́ abẹ́rẹ́ kan. jẹjẹ wọ́n ti dé wọ́n dé o wọ́n dé o. ẹ kí ló ṣẹlẹ̀ kí ló tẹ̀ ń pariwo kí ló fẹ́ fa gbogbo wèrè wọn wèrè kí ló tẹ̀ ń pariwo kí lẹ fẹ́ rà kí lẹ fẹ́ rẹ̀ dá mi lóhùn. ó dá fẹ́ rẹ̀. ẹ̀yin eléèlò. No, eh, afrètì. náà lè fi ń pariwo ẹ̀rín tẹ fẹ́ rẹ ipa ẹgbẹ́ gbẹ́gbẹ́. àyọ̀ ah, mọ̀ ìbàjẹ́ lórí tàbí wáyé bù. òní ìyáálé alè kòkó alè òní ìyáálé alè kòkó alè òní ìyáálé alè kòkó alè. mo dàn dídín dán láǹdín dídán dídín dán láǹdín dídín dídín dídín dídín àṣé ah, pé ṣá. kò ṣe ní pé mo jòlè bíi ti. wàhálà tí ó bá ti pé ṣé ìní ọrùn ẹnu wa fi dá ìmọ̀ bíbá. ṣọṣẹ́ ṣọṣẹ́ pé ṣá. kò ṣe ní pé kí n ṣọlẹ̀ bíi ti yín. Ah, hmm one. ẹ dá mi lóhùn. two. ah kí lè ṣe ṣé mo jọra yín lọ́wọ́ ni ó lè. talamana talamana talamana talamana talamana tó lè dúró níwájú jèjì. bàbá ń sọ̀rọ̀ kó pa lọ́lọ́ lọ́lọ́ lọ́lọ́. wọ́n ti dé wọ́n ti dé. ṣe dákàrọ̀ gé mọ̀ndé yá. ìdààmú àdúgbò ó ìsàkè. ó ti rí gbogbo ah, wàhálà ọmọ ẹ ẹ ń dá kí o ṣe tó ni ó padà wá ṣe tó tó tó. olè olè olè èyí ni màá gbowó mi lọ́wọ́ yín olè ẹ bá gbowó yín. small bit small bit small bit. ó dá gbowó ẹyin mi. kí bá gbowó ẹyin ó dá mi pé ibà ojú ọlọmọ tó ní ẹsẹ bá lè ṣẹlẹ̀ ní ojú ọlọmọ tó kọ o. súnmọ́ ẹni pé ẹfẹ tọ ìwọ kí lè máa ń pè àwa ẹ̀gbin o àwa ẹ̀gbin lára òun ló lọ dé àwa kéré ní ayé ni ṣé àwa kéré ní ayé ni ẹni pé ẹ sọ pé ẹfẹ tọ ẹfẹ yàgbẹ́ hmm? ọmọ ọgọ láwọn ṣe wọn ṣe player game ṣe keeper wọn pàṣẹ fún striker padà. and the ball is going on oh, yeah. and it's going. And it's going. I'm going. Oya. Ronaldo. Oya. Ronaldo. Oya. Mo sọ bẹ́ẹ̀. Ah! Ọmọ yìí. Ọgbọ́n bọ́ tẹ̀. Oya. Jẹ́ kó pa. Jẹ́ kó pa. Mẹ́sì. Gọ́bọ̀. Gọ́bọ̀. Gọ́bọ̀. Oṣù ẹ̀jẹ̀ dáadé. Oṣù ẹ̀jẹ̀. Oya. Mm-hmm. Ronaldo. Ronaldo. Ayé. Wú àádúrì. àwa ẹjọ ẹjọ ẹ má gbé ẹ má bá mi gbé yòókù ẹjọ. ẹjọ. talamana talamana talamana talamana talamana tó lè dúró níwájú jèjì. bàbá ń sọ̀rọ̀ kó pa lọ́lọ́ lọ́lọ́ lọ́lọ́ lọ́lọ́. wọ́n ti dé wọ́n ti dé o. jẹ̀dá kan ké mọ́ndé mọ́ndé yá. ìdààmú àdúgbò ó kì í sáyé àbúrò yìí ó fọ́ ní ìṣàtúbárí gbogbo dírámà tó ń ṣe ọ̀rẹ́ rẹ̀. Sister, you are welcome to our palace. Thank you. Ṣé onítèmi ni kí n wá dúró de òun bí ni àbíbí ló ń gbé? Yes, ibi gangan ni ẹni tí a ń gbé. Ah, ah, ah ẹ dúró náà ṣé twins ní ní àbí tẹ́gbọ̀n tàbúrò ẹ̀gbọ́n yín tọ̀ ẹ̀yin wá short <laughs> you guys are so cute. <laughs> oyin mi. don't be rude. Ah, o lè wá ń bẹ̀ tẹ́gbọ̀n bá ń bá mi sọ̀rọ̀ kó lè mórúkọ mi ṣùgbọ́n tí ọmọdé bá rí àgbàlagbà for the first time ó máa ń respect ẹni ṣó ti yẹ dóò èmi náà ni mo ṣe máa respect yín gbẹ̀yìn ṣó ti yẹ gẹ́gẹ́ bí bàbá ọkọ mi so but ẹ má rude to me okay. oyin mi ìdùnnú mi Candy Crush mi àjíkẹ́ mi wo dá oyin ẹ pẹ̀lú oyin tèmi kí o jọ gbé wa débi gíga gẹ́gẹ́ bí orúkọ kejì mi Gbénga hundred hundred. no what's going on here kí ló ń ṣẹlẹ̀ ń bí báyìí ṣé nǹkan tó mi ń gbé ó máa wà ń bẹ̀ nígbà tí onítèmi máa bá mi sọ̀rọ̀. wo má dáre láàmú bẹ́ẹ̀bù èmi ni mo ti ń chat pẹ̀lú ẹ láti oh nǹkan bí oṣù mẹ́ta ah, ah. jésù fi hàn. Ah, kí ló kí. Eh? wọ́n sì sí mi ẹni tí ìwọ mọ̀ nílé tó ti oh my god. àwọn ọmọ rí o wọ́n lo píṣọ yìí. tí ó wà nílẹ̀ èmi dẹ̀ ni jẹ́tù abínà. mo ti wọ one chance láti òdìjà Àbújá mo dárò. jẹ́tù. ẹ jẹ́ wa ọ̀yà gbé báàgì oníkèémù. lọ́dún gbé kínú yín sọ̀jà ìtura. gbé báàgì wa ah, mo dárò mo ti wọ one chance láyé mi. oníṣègùn. Ah, mo ti dárò mo ti wọ one please now what's wrong with you má bẹ̀ tẹ̀ o. wọlé wá. má yẹ kí fún etí ẹ o. Oh. ọ̀dà ṣé o ní ah, jẹun ni. Ah, ah, oh my God, what's this? Go inside, baby. I'm here for you, baby. Ah, mo ti I'm here for you, baby. Mo ti jẹ́. Bàbá ń sára kò pa lọ́lá lọ́lá lọ́lá Báwo lọ? Irọ́ ni o mi mi ti gẹ̀tẹ̀ òun mìíràn ọmọ kéékèèké ló ń bá ẹ sọ̀rọ̀ lórí fóònù so gbogbo pictures tó ń send yẹn fake ni oh oh my god ah, ọ̀rọ̀ kí ló fẹ́ ṣe kọ́ lélẹ́yìí o wọ́n máa dúró sóhun ni kò í sì kéèyàn kúrò lábùjá kó lọ sábẹ́òkúta èèyàn ní láti tíṣì rọ ọmọ yẹn ní lẹ́sìn ó ṣì láṣẹ náà àwọn parents wọn bá wọn gbélé ìyẹn wà òkè ìyẹn gọ́gọ́ ló dájú sórí wàá ṣe tíátà fún wọn wàá ṣe fíìmù fún wọn gbogbo ṣe máa há àtẹ èmi á sọ fún ẹ tó bá jẹ́ pé nǹkan ọmọ ẹ̀ lẹ́kọ̀ọ́ ohun ọmọ ẹ̀ ní wá sọ̀rọ̀ láì kan máa wà lórí burúkú tán wù yẹn ọ̀rẹ́ mi gbà bẹ́ẹ̀ wọ́n máa sanwó ẹ̀ bàbá wọn wọ́n á sanwó ẹ̀ nǹkan tó máa ṣe. ẹ̀gbọ́n lójú ọlọ́mọ tó ṣe. zùmọ̀ ní àṣìjẹyà. àwọn ẹ̀jẹ̀ wọn tí mo wà lọ́dọ̀ yóò àmọ́ ìyá ṣé ẹrú ara ò bàjẹ́. ẹ fi mi fi mi ká bẹ̀rẹ̀ láti bí ah, kò burú kò burú ó yá wí báyìí ẹ̀ẹ́n méjèèjì ẹ wọ nílò ẹ lọ mú ọ̀bẹ tó bá mú wá fún mi. àfihàn pọ̀. ọ̀rọ̀ àti pẹ̀lẹ́ o. ìyàwó pẹ̀lẹ́ o. jàǹpọ̀ àti jẹ́ kí ló ṣẹlẹ̀ máì tí gbé yẹn wá rárá pé òun sọ pé òun bọ̀ làbújá ilé ló ṣe rí three fifty thousand naira owó àròpọ̀ owó ni owó ló pè yẹn ṣá pẹ̀lú nǹkan tó ṣe fún ẹ yẹn ọmọ gbàgbé she stay sọ́hun yẹn tó rọ̀ ṣe máa gba owó pa lọ́wọ́ wọn. wọ́n ṣe báyìí fi re lọ́kàn balẹ̀ ṣe bẹ́ẹ̀ náà ni mo ti ń já ìsìn gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ màá tún fún ẹ náà nílá system tó wọ́n máa fi wọlé gbà bẹ́ẹ̀ kò sí wàhálà now you are talking ọ̀rẹ́ mi ó dáa kò sí problem kò sí wàhálà. mọ̀nìmọ̀nìmọ̀nì kẹ́ wàá bá mi wo amúnibú ni o. ẹran ibi ẹran ibi yẹ o ẹ̀kọ́ ni yé. jẹnupọn àti jẹkọ. jẹnupọn. jẹnupọn àti jẹkọ. sálàáfíà la bá lé sálàáfíà la bá lé o. Ah. ẹ mú gbó ni. ẹ gbà mí kí ló ń wọlé báyìí. kí ló ń kọ burúkú wo lọ nínú ìnulẹ̀ báyìí ẹ ti ẹ ti fúnra yín punishment ká tó dé lẹ́nu gbàtà tún travel yẹ ẹ tún ti ń mu sìgá nù lẹ́yìn. ẹ ẹ ẹ dúró ẹ ti mọ̀ pé tí mo bá wọlé pọ́nísímẹ́ǹtì tí máa fún yín ẹni gangan ti ń fúnra yín ah. nígbà náà la travel náà ẹ ti kéré sísìkẹ́ ẹ ti mu sìgá nù lẹ́yìn. a ni wọ́n mu gbọ́ngàn tó rùn lé ìjọba ah. kí ló ṣe ọmọ burúkú yìí. ẹ wo bẹ̀ẹ̀bí òjìyà jọ ọ léyà wọ́n fọ ọ̀pá lójú ni ẹ jẹ. sẹ́rẹ́mà bíi ìsìyà ẹ jẹ. tálẹ̀ bèrè láti bọ́. ẹ gbà mí. àlejò ọmọ yín àwọn ọmọ èwo. Mm ìyàwó mi. ìyàwó. ìyàwó ta ni. ìyàwó àwọn ọmọ. ẹ jọ abẹ́yẹn ti sá wọn ẹ wá o chájà bùsì lélẹ̀ o chájà bùsì ọlọ́pàá bá ti gbẹ̀yìn wọn ó gbẹ̀yìn lọ pátápátá ni o. àbẹ́ ìwà máa gbọ́rọ̀ tí mọ̀mọ́ wa ń sọ. kílẹ̀ sọ lẹ́nu tí ó dùn yìí. Ah, kí wọ́n kàn wọn méjèèjì kí wọ́n lẹ̀ wọ́n pọ̀ wọ́n ó wọlé tí ò sí tí ó kọ wọn lẹ́sẹ̀ ni. sọ́nù wọn ṣe. àwọn ọmọ kéékèèké. ẹ wo èmi ni ìyàwó ọmọ yín tó ti ń bá chat láti jẹ ọjọ́ ẹ̀. ṣé bó sọ pé ó mú ọ dáàdi láti meet me. àbẹ́ ìṣunú ni lẹ́yìn ọba tẹ̀ wá meet èèyàn ṣáàdúró mọ̀mọ́ yìí ìyàláyà yín lè wá meet. àbí. wọ́n mi wọ ẹjọ́ sọ̀rọ̀ lọ́wọ́ ẹ mọ́ bínú ẹ mọ́ bínú ẹjọ́ ṣe é rí ojú tí mo dì yìí ẹjọ́ ojú tí mo dì yìí tí n bá fi lè là tí n bá bá yín bí àgbàdùgbàdù gbowó ọmọ. ẹ bọ́ ta. <laughs> ẹ wo ẹni tí ò mú ọba ló ń fi ọba ṣeré o torí ẹ mọ̀ mí mi ì dẹ̀fẹ́ kẹ mọ̀ mí ọmọ yín ló lè sọ o ọmọ yín ti tán ṣoṣo wọ́n dẹ̀ ti ríjà ṣoṣo ṣe rí ẹ wá tẹ́tí gbẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi ẹnikẹ́ni nínú yín tí kò bá gba pamíṣàn mi tó bá bọ́ síta bẹ́ẹ̀ pẹ́rẹ́ ó lọ kú ni o ikú ni kò ṣe àrùn bẹ́ẹ̀ ni mo sọ fún yín ẹ lè dán mi wò ó ọ̀daràn ó dákun dókun ó ọmọdé ọmọdé ọmọdé. ẹ̀yin ọmọ yìí ẹ̀yin ọmọ yìí. ṣé èsì èrè. ó mọ̀ bá mi sọ́lẹ̀ ó mọ̀ fà mí létí o mọ̀ dáràn ìwìn àjọ̀nù lórí èmi nìkan èyí kọ́ ni ọmọ yín kọ́ ni ẹ̀jẹ̀ yín kọ́ ni ọjọ́ mo bímọ kàgbá kò ní. ẹni bá bímọ ọ̀rọ̀ ni ó pọ̀ ọ̀hún. bá a nìyẹn. ẹni bá bímọ ọ̀rọ̀ ni ó pọ̀ láyé o. ẹ jọ sí òsì mo fẹ́ lọ wẹ̀ ni. ẹ tí lè lọ́wọ́ bá mi rìn tí mi ah, mo ṣe wà ń bẹ́ẹ̀ mo rí pé tí yẹn rìn mi mo dẹ̀ ní ìdẹ́ni tó dé bá mi rìn mo ní kí ẹ gbà lọ́wọ́ mi àbí. Ah, ah. orí bẹ́ẹ̀dì mi lè bá nínú yàrá àdọ̀ mi yìí. ẹ máa bí mi. ọ̀dà mo ti gbà. ó jẹ́ jẹ́ kékeré ṣe nǹkan tó ń ṣe. Oh, ọwọ́ mi ṣèṣì kún un. kí ló ṣe yẹn. ọwọ́ mi ṣèṣì ní mi ìmọ̀ ẹ̀mí lókè ní ìrì. kọ́kọ́rọ́ lèmi máa ń lo kọ́kọ́rọ́ àti pín ó ti dà ó ti dà ẹ bá bolódà ẹ máa bọ̀ báyìí ẹ wá máa màsáàjì ẹsẹ̀ mi. ó ṣe ó ṣe ó ṣe ṣe ẹ pẹ̀lẹ́. ó yá ẹ súnmọ́ òbí tán ẹ súnmọ́ òkè ẹ súnmọ́ má bí òkè yẹn. mo ti sún mo ti sún. kí o. kí ló dé ẹ̀sán wọn wọ́n bí a ẹ má jẹ́ bínú o mo ní kí n súnmọ́ wọ́n bí a ẹ súnmọ́ wọ́n bí a abẹ́ yìí ah ooo. Oh! ẹ ẹ ṣọwọ́ yín nìyẹn a ò ń gun ọmọ mi lára ni ẹ má fọ́ kún mi o ó yẹ yẹ ẹ bẹ̀rẹ̀ sí mọ́. ṣe jẹ́ ọkọ̀ ṣíà. kí lẹ tí rí ẹni tó ṣì máa tẹ gbogbo bí. Ah! èké rọ́mù. ọ̀daràn ah. ọ̀daràn o. ó yẹ ẹ máa bọ̀ ó yẹ ẹ bọ́ sí. kúrò ń bẹ mọ́ sí irú ọmọ ẹ wọ mọ́mì náà bá yín ṣe fún wa. ẹ kúnná wọ yín kan mi lọ. ẹjọ ẹ má ṣe bẹ́ẹ̀ wọ ọkọ ẹ wò ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹjọ ẹ ẹ ní sùúrù mo lọ mo lọ wọ. ẹ̀gbọ́n mi kí dáa kí dáa kí ṣe wà lẹ́yìn ní eight fourteen títa ṣe mọ wọlé torí kíni. àṣẹ́bí tí mo jọ mọ wọlé sórí ìlú òpin ni ṣẹ́bí ìmọ̀ tí mo sọ ni. kìṣẹ̀lẹ̀ o ò lè wọnú ilé báyìí. kéde. àwọn ọmọ yìí wọ́n ti kó wéré bá mi nù ilé wọ́n ní bọ́mọdé bá pẹ̀kú yóò dàjẹ́ tó bá pẹ̀yẹ yóò dàjẹ́ àrò gidigba ní ẹ̀pà yìí tágbà ara wọn ọ̀kà tí wọ́n wá gbé ká mi nínú ilé. ọ̀pọ̀dé. àlejò rẹ̀ níbẹ̀ nínú ilé mi. mi ti báyìí sí. ìjàta ló ti sùn tí ò tí ì jì. kápẹ́ sì ń sùn lọ́wọ́lọ́wọ́ báyìí ní ìlẹ́tọ̀ àti bọ́ sọ̀rọ̀ mi mi tó bẹ́ẹ̀ mẹ́tàlá mi ò tó bẹ́ẹ̀. Ah. ní ti ń danú ilé irúfò jẹ́ àgbàdùn kó sì mọ́ lọ́ọ́ ta kó lóhùn ọlọ́mọ́ wọ́n sọ lẹ́yìn ó yẹ kẹ́sì pé gbàjáre ní ìtìpẹ́ ẹ ti wọn máa fọwọ́ bò mọ́ra. ẹyìn fọwọ́ bò mọ́ra gbàjáre náà mò ń kéde sí kọ́ gbà mí gbàjáre ní sànù mi àyíkánjú. pẹ̀lú gbogbo ẹ sọ lẹ́yìn o. n jọ lójú tèmi bí ìgbà tí yàn ní ẹ̀mí òkùnkùn ni o. títí àpè náà nù ẹ̀mí òkùnkùn kúkú ni ẹ̀mí òkùnkùn bò láti lè jáde ibo láṣọ ẹ sá sí ìwọ tún mọ̀nà jẹ̀mí lọ ìbọn ọmọbi kankan. lè jáde lè jáde lè jáde ọlọ́run abáwálé. Ah! àmọ́ èmi ní ọ̀rẹ́ kan pásítọ̀ ni ó dẹ̀ gbóná kódà ó gbójú níṣojú mi báyìí ẹni òkùnkùn yóò ti lé jáde ní ṣọ́ọ̀ṣì wọn á ti délé méje. ṣé kìí ṣe fake pastor. fake kẹ ẹ láì ṣe rédíò. ẹ ẹ ọ̀dà bó bá ní kìí ṣe fake bó ló ṣe wá dé ní ìsìn kíákíá tiwa àti ẹ mo fẹ́ kọ́ bá nílé jáde kó tó di pé yóò jí ẹ tètè wá bá ń ṣe dábàá ṣe ṣe kó bọ́ ọ̀tá tó máa bá tiẹ̀ lọ. kí n la pè wá bí. lọ pé wá níní. Ah, eh, tòótọ́ mo mọ lé rẹ̀ kódà mo mọ ṣọ́ọ̀ṣì wọn àmọ́ ìgbà yìí má bàrẹ̀ n a kì í kọ́kọ́ wà lọ́lé. èlò ni ó gbà èlò náà fún. àwọn ha ó bá débi mo lè má sọ pé ah òun máa ra gbá o òun máa ra wo n kò mọ yóò lébà. Ah! ọlọ́run ọba mi ò kódà sáwà ń lọ mọ̀ bọ̀ èmi ló mú alẹ́ rè. ẹ̀yẹ kì í ṣe ń lè ọjà ṣìkà kọ́ yanjú wọn ìbáwá náà. mo jẹjú tọ́ bá wá nígbà padà mo yanjú ẹ̀. màá ní ìdúró ní. Ah! lẹ́fà ni wo àdìkẹ́jú lẹ́fà dẹ̀ ti lé. Ah! ara wọn fìdí o ara wọn fìdí o. kí n pa ọmọ ìgàn tẹ lọ́rùn kí n mọ̀ bí mọ ọtẹ mi lọ́rùn gbogbo ẹ tó bá gbẹ kí jèrè ọmọ yìí jèrè àwọn eléyìí. Ah! àṣẹ o. èèlò èèlò àyàn èlò èlò làwùrà èlò èlò àjàwùrà èlò èlò àjàwùrà èlò èlò àjàwùrà èlò èlò àjà ó. bàbá mi nù ah. ẹ káàbọ̀. ó ẹ kúlẹ̀ tètè sọ̀rọ̀ kíá ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀. ẹ̀rí kan ní ìbẹ́nu ilé yìí hmm. tí ń dà wà láàmú láti. ẹ dákun bẹ́ẹ̀ sì bá wa lé jáde ni o. ọmọ ètò yìí o ó ròyìn o oróyìn ọlẹ ṣẹ̀ṣẹ̀ bọ́ látòrí òkè ni o hmm. ẹ dákun o hmm. ẹ jẹ́ kẹ́lẹ́mì ó sọ̀kalẹ̀ ẹ hmm. dákun ẹ jọ. Ah, àwọn ogun ọ̀run sọ <laughs> ogun ọ̀run sọ kalẹ̀ lọ́wọ́lọ́wọ́ lẹ́sẹ̀ sọ ogun ọ̀run ní kí sọ fún yín kan ti ṣe tán láti yà lẹ́sìn mi. Ah, jésù ò gbogbo tó jẹ́ ẹ̀mí àìrí ẹ̀mí òkùnkùn ti parẹ́ nínú ilé ìlọrin. jésù ò ẹ ti gbá ẹ ti gbá òmìnira. Ah, oh. jésù ò o. owó ńkọ́. owó. owó ńkọ́. owó kínú. money for the spirit. ẹ ẹ sà ẹ jọ yóò tó bí èlò sà kò ń ṣe owó tó pọ̀ ẹ sì lè kọ́kọ́ mú ah n tí lè sọ ah. àfi tí mo bá wọnú lébẹ̀ yẹn ni mo máa mọrú iṣẹ́ ta ṣe ah. ká tó lè mọ iye ta bá àmọ́ ẹ máa gbọ́ mi ó ó òkè bá jù olúwa sọ ó sọ fún mi wípé ọlọ́run ogun ọ̀run sọ wípé ẹ sì sọ fifty thousand naira nù ah. yes naira, ni kì í ṣe dọ́là fifty thousand. àmọ́ ẹgbẹ́ tó sọ síbi tó yẹ bàbá alẹ́ jáde ni. alágbára wọlé. ẹ káàbọ̀ alágbára wọlé ah. ẹ kúrò lọ́nà o alágbára o ah. Ah. alágbára wọlé alágbára wọlé o. tẹ̀lé wọn tẹ̀lé wọn alágbára wọlé oníṣẹ́ ìgbà ní bàbá. eli jaja kurija eli jaja kurija. ká má pa irọ́ kò ṣe ṣe ni o sórí iṣẹ́ ni o kò dá kí èèyàn máa fojú dìyàn péjà kánísì lèmi lọ́hùn wípé ah, ẹ̀ta ló ń pè mí pé kí n máa bọ̀ wá ṣe kíní kí n lọ máa gbèsè àìkọ́ ń dúbà o àìkọ́ ń dúbà pé tẹ́bí bá ń pa nìkan ló máa ń mọ̀nà ọ̀dọ̀ mi tó bá fẹ́ jẹun nìkan ló máa ń rántí pé ń bọ̀ ń bí ṣùgbọ́n èmi ò kọ́ tí ẹ wo bẹ́ẹ̀ mú kọ́ pé hmm, tó bá jẹ́ pé bí náà ló ń pa náà jẹ́ ń dá lóhùn òkò tó wá pè mí sí i. ìwọ ti dìbò gbà kó máa fi òótọ́ ọ̀rọ̀ kó máa fi dàpàrà kó máa fi dún yàn lára pé torí pé mo wálé wá jẹun nísìnyí tí wàá sàn ẹdí bàbá rà mo lè máa jẹun lẹ́ẹ̀mọ́. ìṣọ́ nìyẹn járe kúrò ń bẹ̀ kí ló ń ṣe tó ń ṣe bí inú mẹ́ẹ̀ báyìí náà ó yẹ kó tún ọ̀dọ́ sáà pé bọ́rọ̀ yẹn ṣe dùnmọ́ mínú tó ni mo ṣe fi ń sọ̀rọ̀ ṣùgbọ́n kì í ṣe pé bóyá mo fi bu àbí kinní kan wá ó ṣe gan mo dúpẹ́ ilé ètò ṣe náà lágbá ọlọ́run àtúnjọ nájọ ṣe pẹ́pẹ́pẹ́pẹ́ ṣe pé kí n bá wò pé ah, ọ̀nà tí mo lè gba ọ̀nà tí mo lè gba mọ́kọ́ pé ẹni ní intelligent mo lè máa pé ìwọ ni ìwọ ni ó dẹ̀ ṣe ó balance ẹgbọ́n mi burú akágàn ni wọ́n wọ́n lè fún ní bára lówó ọ̀nà mo lè fi gbàgbó lọ́wọ́ ní ẹ̀rí pé kí wọ́n mú dán wọlé. n tó da kéèyàn máa ṣe fún àwọn tó bá láwọn nìyẹn ní wàhálà now jọ tí mi bá tún yọ jẹ́ kí n tètè gbọ́ ṣùgbọ́n. ẹ jẹ́ kí n tó tilẹ̀ náà. èwo ni eléyìí. ẹ àtìyànjú ẹ. Ah, irọ́ ẹ̀ ó ti yọ iye tó mọ̀ ẹ̀ mú mọ́ mo rí ẹ̀ mo ń yọjú orí ètò ti yọ owó tiẹ̀ ó ti yọ èyí tó wọ̀n ẹ̀. irọ́ máa rí máa rí mi irọ́ mi bínú àní mi bínú máa wọ̀ ẹ̀. mi kò tán lápò ní tí mo fẹ́ jẹ́ ẹ̀ ló lè mí. yẹn náà wà kí péré mi kò tán lápò ní. yíyẹ o yíyẹ o tí yẹ kó lè tún máa jẹ òye. olùdúrọ̀sì nù mí wọn la yọjú. tí n bá yọjú ṣé máa rí ẹ mú máa rí ṣe bí èlò níná ok fifty. ẹ̀rọ àsòkè àdẹ̀sẹ̀dẹ̀ twenty five twenty five fifty ah, fifty. sáré ya máa fún ẹ ten percent. torí kí ni. jọ táwọn oní church gidi bá débẹ̀ tó bá rí mi tó rí pé fake pastor tó bá fà mí lọ́lọ́pàá lọ́wọ́ kọ́. ìròyìn lè ṣẹlẹ̀ èmi náà tó tiẹ̀. wà á dúró tì mí pé kí ni. ṣe máa fi ẹlẹ́ni. wàá sọ pé mọ̀ mi rí náà ló máa sọ tàbí kó sọ pé àá ah, mo rò pé pastor gidi ni. kò lè gbà. àwọn aṣáánú ẹ̀ máa fẹ́ ten thousand. ten thousand kéré ń gbóni gbà. kí ló ṣẹlẹ̀? Ah, obi opportunity pé ọwọ́ rẹ̀ rò owó rẹ̀ gbẹ̀yìn sí ń ro fẹ́ má lò ẹ̀hún nígbà tó ká má lọ́wọ́ gbàmọ́ra lọ́wọ́ o. This is fourteen thousand fourteen five fourteen five four. mo ti fi si mo ti fi si sóhun nìyẹn a tún máa rí rí bára wa ṣe ṣó ti yẹn sìn ọ̀rẹ́ bàbá lọ. omi àdúrà kò fẹ́ gbomi àdúrà ṣé o fẹ́ gbomi àdúrà ayis yis ah. ayis yis. fa lọ́wọ́. mọ̀nìmọ̀nìmọ̀ ni kẹ́ wa ba mi wo amuni bu ni o. ẹran ibi ya, ẹran ibi ya. o. ẹ̀kọ́ ni yẹ. Hmm? Hmm? Hmm? ẹ ha ha ẹ ń sùn oorun lójú yín ha àwọn ọmọ wọn mọ̀nà ní pé ká mọ́ sùn ẹ wọ́n sùn ẹ sùn kí ni ẹ̀sùn kíni òun kọ́ lẹ ti ń da tọ́ yìí tó sì jẹ́ pé torí ti bẹ́ẹ̀ lọ ní ká kẹsẹ̀ bómi mm. torí ká mọ̀ sùn ibẹ̀ lọ wà ẹ mọ̀ sùn mm. ó fẹ́ dènà ah. ẹ wọ ọmọ yín ẹ wo ẹ wọ ọmọ yín ẹ wo gbèsè ayé yín. gbẹ̀ngà gbẹ̀ni yìí ẹ mọ̀ sùn ẹ ti dé gbẹ̀ngà gbẹ̀ni yìí ti dé ẹ mọ̀ sùn ìdílé ẹ mọ̀ jẹ́ ríkù òjijì gbẹ̀ngà gbẹ̀ni yìí ẹ dé ẹ mọ̀ sùn mọ́ ẹ dé ẹ mọ̀ sùn ẹ̀yin lẹ dá wàhálà lẹ̀ ẹ̀ ń sùn sóyẹ kẹ́yìn ọmọ sùn bí gbogbo èèyàn sùn sóyẹ kẹ́yìn ó sùn ẹ ti àtẹ́mi tí wọ́n mọ́wọ́ tí wọ́n mẹ́. asán ní sójú ọ̀run. ẹ̀là ló ń ṣojú ọ̀run pẹ̀rẹ́ adífọ̀ ọ̀ṣẹ́ pàtàkì tó ń ṣàwọ̀ bọ̀ lóde ayé láàárín àwọn ọmọ adarí run. wọ́n ní kí ẹ má ṣẹ̀mí àmọ́ èyí ti ṣẹ̀mí. <laughs> agogo kan àbọ̀ òun la wà yìí àsìkò ìjìyà tètè tó fún àwọn ẹlẹ́ṣẹ̀ ikú sì lè rí ẹjọ́ lóhùn ẹjọ́ ẹ má ṣe bẹ́ẹ̀ ẹjọ́ torí ọlọ́hùn. agogo kan àbọ̀ òun la wà yìí. Eh. Ah! ẹ dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́ mo ti dákẹ́. ẹ ẹ wo mo ń gbọ́. <laughs> àwọn ẹlẹ́ṣẹ̀ lẹ́ ń gbóhùn wọn yẹn àsìkò ìyà wọn dẹ̀ ti tán yèyé kí lẹ wí ah ẹ fẹ́ wò ṣe fún wọn tọ́ba lówó lọ́wọ́ yíyé àwọn eléyìí ò lówó lọ́wọ́. ẹ dákun ẹ jẹ́ owó ṣe fún àwọn owó àárí ṣe ń jí dẹ̀dẹ̀ ẹ dákun ẹ dákun torí ọlọ́ọ̀dún owó ṣe má pa wá ẹ dákun. ẹ lò lẹ́pẹ́ two fifty thousand. Ah àwọn oníyòó lè san two fifty thousand ah, yèyé. Ah, ah, ẹ dákun a wà á san. ẹ san a san bẹ́ẹ̀ ni a san a san ẹ dákun. ẹ jẹ́ ká pa wọ́n dànù yèyé ẹ jẹ́ pa wọ́n. ẹ dákun ẹ má pa ẹ dákun a wà á wà á wà two fifty thousand. ẹ san a san a ní a san a san. ẹ dákun ẹ dákun a san báyìí. ó dà yìí. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe máa pa san. mo dáná o mo dáná o mo dáná o mo dáná o. ẹ ní kúre ẹ ní kúre. bẹ́ẹ̀ bá kúre ẹ ní súre. ṣé bàbá dẹ́dá lẹ́nu sí ẹ̀yìn nìkan kọ́ ni wọ́n fẹ́ pamọ́ wọ́n fẹ́ tó náà. bẹ́ẹ̀ bá kúre ẹ bàbá yìí kò kí kúre bí mo béèrè fifty thousand lọ́wọ́ wèrè burúkú tó jókòó yóò lóun wọ ni. ṣé kì í mọ̀ fún fifty thousand ní wọ́n fún ọ. ẹ̀bùn ọwọ́ dé ní ìṣẹ́lẹ̀ ká dáa fún ọ ká fún ọ ẹ̀bùn abèrè two fifty thousand lọ́wọ́ ìwọ sọ fún kó ní. owó ẹ̀mí ni. ìwọ ní two fifty thousand. owó ẹ̀mí àti. ìwọ ní two fifty thousand. akájọ ni. wá wí wá wí wá wí wá wá wá. wí wí wí. wá wá wá. wí wí wí. wá wá wá. wí wí wí. oya stretch your arms. oya oh, oya oh, oya ah ẹ náwó yín yẹn dáadáa. Ah. ẹyẹ ọmọ rẹ. you go like this. ah ah ah. oya. Oh, ah another one. ah ayé mi o. ah. Mm. Ah! Go! Hmm. Ah! ẹ̀yin ọmọ yìí hmm. balade bá ti kọ́ da fún yín aláàrọ̀ ò ní di ọ̀dà kí bó ti pé èpè lọ́rọ̀ wọn èpè lọ́rọ̀ wọn. mo ti gbọ́ ọmọ tó fẹ́ pa èmi. Hmm. níbà ẹ̀kọ́ ń gbọ́ yín mà. ẹ máa fò sókè. ẹni tó bá fò hmm. less than one ikú ni. Ah! ẹ wo mọ̀ wọ́n bẹ́ẹ̀ bá pa mí kẹ́ pa mí n ò lè fò n ò lè fò ẹ ní bínú ni bí mo ṣe ga tó tí mo tóbi tó yìí. ẹ dákun ẹ jẹ́ n bá fo tiẹ̀ mọ́ kò ẹ jẹ́ n bá ṣe tiẹ̀. èmi kẹ́mi fò lè báyìí tí mo ti one hundred kí mo lè. ẹ mọ àwọn nǹkan tí mo lè ṣe. ẹ wò ẹ wò ẹ ọ̀rọ̀ kó ìmọ̀ dẹ́rù bàbí kọ kí ni kí lẹ fẹ́ ká ṣe ẹ jọ nítorí Ọlọ́run ẹ dákun ẹ jọ abẹ̀bẹ̀ nítorí Ọlọ́run. fifty thousand. fifty thousand ẹ tún ní ká ṣe báyìí. jọ jọ àti ń jọ àti ń jọ fifty thousand. mo ti ń ṣe mo ti ń ṣe kè wọlé ni ẹ máa fò pè wọlé fifty thousand ní. bó ti ń ṣe ó ti wọlé mà ó ti wọlé ó ti wọlé mà ó ti wọlé ẹ dákun ẹ jẹ́ kí ẹ jọ́ kí ó ti wọlé ó ti wọlé. ẹ dákun ẹ dákun. débi náà ni ọkọ̀ ọkọ̀ ní ah! ipa mọ́nàmọ́ná kù kí ah! sẹ́yìn dá wàhálà ilẹ̀ fún mi ni. àwọn ọmọ ẹgbẹ́ wàhálà ni. kéèyàn ní kádúrà èmi kan mọ̀ fò eh. kéèmí fò dé báyìí ládùúrù mi fò lè tóbi tóyì kéèyàn ní kéèmí fò dé báyìí. èmi pa mi. ọmọ mi dá fáwọn àlè bàbá rẹ. ayé kan dún ayé kan dún. gbádùn gbogbo ohun tí mo sọ kalẹ̀ sẹ́wọ̀n ọmọ wo lẹ ní. Ah. so oní kankan tó lè sọ sọ́rọ̀ yìí. yorùbá náà sọ wọn ní kọ́mọdé bá débi ẹrù ẹrù àbá ẹrù kí ni bọ̀ ọ́. mo á láàárẹ̀ pé ìgbìlẹ̀ mi dájú ayé mo laagun jájú ayé ni pásítọ̀ gan pè mí láàárọ̀ jọ́ pé kí n má dé kọ́hún kí n má dé wájú òun mọ́ iṣẹ́ iṣẹ́ ìnira jù. ìjà gbọ́dọ̀ jáde. àwọn gbẹgbẹgbẹ ṣégbìn wa sáré lé ni ṣégbìn lè sáré ni. ọ̀rọ̀ ayé kò kàn yẹn o. àlà lásán ni ìyọ̀n kò ṣe gbọ́dọ̀ yàtí tẹ̀sẹ̀ lẹ́nu ilé wa yìí dandan ni kò máa lo pásítọ̀ yẹn nìkan ni wọ́n pásítọ̀ mi wà fún wa dandan ni ní. Ah, ah, ìkọ̀yẹ́kọ̀ máa wò mí rẹ̀ gbọ́dọ̀ gbogbo ti mẹ́lẹ̀ yìí bí èmi tí wàá rò sí. n gbọ́dọ̀ rò o mo rí i pé kábàá pé káfí ti pásítọ̀ ti àbí aláàfà káfí ṣe ó lè má tètè gbára wọn ṣé bí mi ṣe ń wele yìí mm. ẹ̀ pé ẹ̀mí kòkòrò ń lò kákú lọ bí ológun jẹ́jẹ́jẹ́jẹ́ káfí irin kọrin kíkan tẹ̀ ń kàn ẹ̀rí mi dẹ̀ nígbàgbọ́ nú ẹ̀mú ká ṣoògùn bàbá sẹ́yìn ni bàbá sẹ́yìn ó gbóná bí ajere. nígbà tó tún wá máa wọ̀nyẹn kí ló tó wá ń dà wá láàmú ọba ti já pé bàbá sẹ́yìn lẹ́sẹ̀kẹsẹ̀. ọmọ kọndíṣàn yín. kí n kọndíṣàn mi. kí lọ́wọ́ yín bàbá sẹ́yìn o jù. ẹ̀ bó bàbá sẹ́yìn bá pọ̀ ni kí n wá kú ọ̀rọ̀ ọkùnrin à ń sọ yìí kí ni mo ṣe sọ ọ o ọdà sáà ti ti bẹlẹ yìí sọ fẹ́ kí n kú ni. ó bá a sẹ́yìn pọ̀ bá a gba rárá ah. torí ẹni lọ last níbi oṣù mẹ́ta náìtì kìíní kan àbí kó lámú wá bísẹ̀ ti fẹ́ rí ọmọ kọ́ndíṣàn yìí. náìtì kìíní kan náà pọ̀ lórí ẹ̀mí mi àtúntò fẹ́ kí n kú ni ayé kan dúró ẹ̀rọ ọpọlọ wà náà ni. ẹ wá ti jẹ bẹ́ẹ̀ iná kò ń ṣe yan bẹ́ẹ̀ ẹ ṣẹẹri náìtì yẹn ẹ ẹwà náìtì ẹ kàn bá mi fi owó mọ́tò díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kí n fi lọ kí n fi bọ̀ ẹ máa fowó oúnjẹ kún wọn. torí mo lè máa dì láàrin ọ̀sẹ̀ kan ah máa fowó oúnjẹ sí i ọlọ́run á ṣe yẹn. yóò pẹ́ tó bá àná ọ̀sẹ̀ kan bó o. Ah! bàbá sáyẹn ṣòro rí ah! kákan yanjú rẹ̀ ká má bọ̀ owó mọ́tò alátabọ̀ ó tán. owó mọ́tò alátabọ̀ ẹ ìgbà gbogbo ẹ wà yanjú pátápátá. ẹ wá pẹ́ jù ká sọ pé bí oṣù mẹ́ta. Ah, ayé kan dún kí ni màá ṣe ọba yìí oṣù mẹ́ta bò ṣé wọ́n lọ lẹ̀mí mi ni àárẹ̀ ntì ẹ̀mí ni tọ́mọ burúkú gbàgbà kọ́kọ́ tó ti gbà náà oṣù mẹ́ta pẹ́ tẹ́mi fọkàn sí pé bóyá títí Jímọ̀ ti ń bọ̀ ọ́ parí gbogbo ẹ̀bọ̀n wọn. wọn la pẹ́ ẹ̀mọ́ níbẹ̀ jẹ́ bàbá sẹ́yìn ni bàbá sẹ́yìn èrò máa tó débi pé ọmọ abúlé àwọn máa sún nọ́mbà síwájú ni bíráàbù ni wọ́n fi ń rí bàbá sẹ́yìn. ẹ tó bíráàbù kẹ tó rí wọn. agbára Ọlọ́run àwọn ọmọ wa dáná irú ayé wo la máa wá gbé báyìí mọ̀mọ́ ṣe nǹkan o. bàbá sẹ́yìn Ah, ọ̀dà kò burú elú gbogbo rẹ̀ wà jẹ́ pátápátá. tó ẹ pọ́n ní bribe dé bí ọ̀sẹ̀ mélòó ní káfíìsì tó ẹ pọ́n ní bribe. tíbi tí fọkàn sí pápá jimọ̀ tí ń bọ̀ ọ́ parí gbogbo sẹ́ àmọ́ tá a bá ń lọ. jimọ̀ ọ̀tún la jimọ̀ ọ̀tún la pẹ́pẹ́tọ̀ lọ́jọ́ ọlọ́jọ́ nìyẹn o pẹ́pẹ́tọ̀ lọ́jọ́ ni mm. ó yẹ má fi bribe wọn mọ́ bàbá sẹ́yìn àjọ owó iṣẹ́ lọ o. Ah. bàbá sẹ́yìn kò rọrùn àti rí. ọ̀dà elú gbogbo rẹ̀ wà kú sí báyìí káwá tiẹ̀ mọ̀. ẹ kábàṣẹ́wò iṣẹ́ káṣẹ́wò bribe kábàṣẹ́wò mọ́tò àlọ́ àtàbọ̀ mo ṣe ń wo yìí a sì fẹ́ wọ two thirty o sí two thirty five o. yà máa dúró ẹ̀dì two fifty ní ṣe fún ọ. Ah, mi fẹ́ náà yín lówó ẹ̀gbọ́n mi. náwó lórí ẹ̀mí mi. Ah, ṣé máa ṣiṣẹ́ fẹ́ gbọ́n mi tì í ẹbí. ọ̀rọ̀ ẹ̀mí lélẹ́yìí ọ̀rọ̀ ẹ̀mí lélẹ́yìí yé máa yanjú gbogbo ẹ̀fọ́ tó yìí. orí tí bí ẹni nìkẹ́ ṣe sí o. àkáǹtì ẹ̀mẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀. Eh, orí tí bí ẹni nìkẹ́ ṣe sí o. Ah, two thousand mo fẹ́ sẹ́ndì ní èso. Eh. ọlọ́run tóbi lọ́ba owó tipátipá ọlọ́mọ jẹ́ àsán. kọ́lọ̀ kọ́lọ̀ yẹn kí gbogbo ẹ̀wà sí rọrùn ẹ̀ padà yìn mí láwo ẹ̀ mọ̀ pé ẹlẹ́bí nẹ́tíwọ́ọ̀kì ó yagiri tó ti wọlé ẹ̀ṣọ́. o ti wọlé a sẹ́nu ẹgbẹ́ òun nẹ̀. ẹ ma eh, kéde kéde kéde. mo bọ̀ mo gbòòrò mo gbòòrò mo bọ̀. Ah, ọlọ́run ò ṣe ó dẹ̀ wo ṣunṣun ó dẹ̀ si ṣọ́ọ̀bù mi ẹ̀gbọ́n mi ti di ṣọ́ọ̀bù. ẹ ọlẹ lẹkọọ fọlẹ kò méjì sí ká jẹ fàjúwa lọ. kò méjì sí kí ni. kí ni àti mú yìí. ládùúgbò ilé tìmùtìmù yìí ìkànnì ṣe wà lẹ́tì mi ti ṣe òun sọ fún kọ́ fún mi gòbèjì ìyẹn kọ́ lè mi bá ẹ sọ. jẹ́ kí n mọ iye tá a gbà kájú nípa akọ́ ń ṣe fàájì oníkọ́ máa lọ kó gbogbo ẹ̀ wá mi ò fẹ́. ọ̀rẹ́ mi yẹn kò kún un dé kájẹ ká mú un náà ká kọ́kọ́ ṣe fàájì ara wa. yàgbà nìyà kájú máa padà mọ yàgbà padà. iye tá a pa ẹni wọn kọ́ fẹ́ mọ jọ èlò gangan ló bá dé because ah, ó mọ gbogbo nǹkan tá a sì máa ṣe náà akọ̀sí gba owó ni kì í ṣe pé o ti ṣiṣẹ́ tó fẹ́ ṣe. ìpàjẹ́ yẹn ìfẹ́ ká ná ògbówó yàfẹ́ náà kámọ̀ ìwà kùn lẹ̀. bẹ́ẹ̀ pé ká sọ náà ní èsì wàhálà. sọ fún mi jọ èlò ló wọlé jọ two hundred two hundred wọlé two hundred thousand. bẹ́ẹ̀ ah, dẹ̀ lójú. ṣé màá pa ọkùnrin mi. lọ́ra two hundred wádà. ìbọ̀ two hundred mílíọ̀nù náírà tún náà tún yìí. ẹ̀mí apá yìí ó lé mi oṣù fún wọn bí vip náà ń pè bí èèyàn kò lè wọ bí àwa nìkan náà ni ìyẹn vip àti jẹ pọnmọ ó ní yóò bá dé àti mọtí ó ní yóò bá dé ìyọ̀ ń tọ́ títa kan tà ń bí two five rọtí bí yàtọ̀ sí yẹn o máa rí fíìmù àwọn mẹ́rin máa wọlé wọ́n máa ṣe fàájì fún wa wọ́n máa bá wa ṣeré tán yányán ẹnìkan kékeré twenty five thousand owó wọn àti náà lọ àti náà bọ̀ ń kúnlẹ̀ àti má bí one twenty eighty rẹ̀ kúnlẹ̀. kìlómẹ̀ ṣé ní gbogbo tó sọ látàárọ̀ òun sọ fún mi sí pé nínú owó tá a pa ló ti ná gbogbo ilé. Ah! Ah! wọn ìjọba jèrè máa gbé fò. ayíkọ́dún ẹ ká ìfàjà ara wa. one twenty láti ná nínú two hundred. ìlọ dàbí one fifteen one fifteen. sáré lè jà kí ni gbogbo ilé tó ayíkọ́dún ṣe fún mi. eighty five lè má kunlẹ̀ mo ṣì ń ni mo ṣì ń ni. má dàpara kó two hundred yẹn wá jẹ́ ká ṣá. ìkòlè ìgbà ẹ àṣọkùn tó wà pọ̀tẹ́mi lé mo fi náà gbélé yìí vip ránpẹ́ bí. ọ̀daràn. bẹ́ẹ̀ tó ṣe ń kọ́ lálábàá yìí ṣé bí fàárí gbogbo wọn á rí yìí ó ṣọ́ọ̀tì ṣàṣọ́ọ̀tì mi tó lè ṣọ́ọ̀tì láì ta ara wọn ti rí àtì. wọn yé bá jẹrẹ yé máa gbé fún ọ̀rẹ́ mi. ok máa rí báńkò ojú ìjókòó owó tí ẹ lọ fi ṣe fàájì ẹ máa rí máa gbá kámù ní bẹ ṣe fàájì mọ bóyá fún mi jókòó báńkò eighty five thousand. ọkàn mi ló kọ́ ọmọ ẹrẹ́ mẹ́rẹ̀ ní lọlé. mo lè má ní kó eighty five thousand yẹn wá nù màá mọ̀ wájú màmá sọ̀rọ̀. ojúṣe máa gbàdọ̀ eighty five. lágbára Ọlọ́run àjọṣiṣẹ́ ni àjọ máa ná ni. ebi máa ń ní ọpọlọ tí a lò. èmi rẹ̀ la lò gbọ́dọ̀ aṣọ oògùn tó sì máa gbé lọ báwọn èmi ń mú màmá produce ẹ̀. èmi máa gbé lọ bẹ́ẹ̀ àjọ ah. ń ṣiṣẹ́ ni òbí ń bá kúkọ ló ń fa àlùbáríkà sí àlùbáríkà lè jù. mi ìgbà mi ìgbà mi ìgbà bá mi kó rìn ọ̀rẹ́ máa lọ tó àṣírí máa jẹ́ kọ́kọ́ jẹ́ kí wọ́n mọ̀ wípé fake pastor ló mú wá lọ́jọ́ yẹn mi kì ṣe pastor èní nìyẹn ìkejì o lọ sọ́dọ̀ babaláwo kankan ọ̀dọ̀ mi náà ló ti gbà gbárí so ṣé ká ṣe bẹ́ẹ̀ àbí bàbá kó wọ́n sìn. sọ̀rọ̀ èrè wọ̀nyí àwọn ṣàwọ báyìí. gọgọgọ nìkan. ìmúra ẹ̀ sì ń bọ̀. àwọn ọmọ ẹgbẹ́ kò máa rà kúra wèrè kọ̀ọ̀kan sílẹ̀. tílẹ̀ tẹ́lẹ̀ mo ń ṣe o. inú two hundred o fi one fifteen ṣe òṣì. mo fi ń wẹ̀ lórí ni. jọba mi kówó jọ. ọmọ ṣẹlẹ̀ n kò fẹ́ kí dàdé láàrin máa tẹ̀ wọ́n pé àwòrán àtọ̀rẹ̀ wọ́n jà lórí owó wọn máa ṣe rè nínú owó tèmi máa rí bówó wọn ọmọ ẹ̀gbọ́n bá ṣe rí máa rí wà gba sixty bó bá dẹ̀ sí ọlọ́run àjọ sí wàhálà n kò lè bẹ́ẹ̀ jà torí owó. Ah! àwọn owó èmi kò lọ fún oníṣẹ́ báyìí àwọn sọ́ba ṣọ́ọ̀tì ó ti jẹ ó ti mú ọmọ ń bọ̀ fíà ìfẹ́ àwà òtún àti ọ̀gbìn sọ́ba ṣọ́ọ̀tì tó lè ṣọ́ọ̀tì mi mo bá mú lọ àjọ yẹ bá jẹ ọ̀dọ̀ méjìlá mo bá mú lọ ilé kọ́lọ́mù àgbà ká. ẹ ẹ ń tẹ̀lé ń bọ̀ wá dé ẹ ń tẹ̀lé ń bọ̀ wá dé. chairman mi ni o ó wà lẹ́kọ̀ọ́ ni o ah, ah, ah, ẹ̀rọ máa ṣe ẹ̀ka ṣe ní kankan ẹ̀ka kọ́ introduce ẹ̀ fún alága mi. Mm, hello i'm babi. babi. yeah. i'm mercy. mercy. i'm stella. stella. i'm tiana. tiana. you are looking cute. ah you too. ẹ ẹ ṣe tí ti jẹ rí n kò gbọ́dọ̀ gbé fún ẹ torí pé n kò gbọ́dọ̀ dalẹ ọ̀rẹ́ ẹ mọ èmi rẹ mọ mọ ti jẹ mo ti jẹ láti ẹ ìwọ la àtẹ̀ǹdì sọ̀rọ̀ mi. <laughs> ìwọ náà lantern is omi. all right thank you larry. má fọ má fọ má fọ ẹ ká ṣe báyìí ẹ ẹ òbí ẹ ká kọjó ká dànsì ya ká ṣètì balabala fúnra wa. àwa náà kọjó wa ni. ẹ ká kọjó ká kọjó ká kọjó. ibi orí ìpàdé help tí mo nídìí sí mo ń wá nǹkan bí àfọ̀ṣẹ kò yẹ sí tó jẹ́ pé tábà ti fi lè sọ fún yàn kan pé ah, kúrò mẹ́rin kò máa lò tó jẹ́ sísẹ́ ní àwọn gbọ̀ lọ́wọ́ kan àwọn ni mo fẹ́ sáré lò. àbọ̀jẹ́ oyúbọ òun nìyẹn ìyẹn yóò téye jù. sáré bá mi mú nínú oògùn bàbá. tí ó bọ́ tí wọn nìyẹn èyí yóò níjọ́. ó máa gbowó. ọbẹ̀ yìí ọbẹ̀ yìí máa jẹ́ torí ọbẹ̀ yìí bàbá mi yọ yán mi jẹ́wé nínú oto. ó máa gbowó mi ò ní bo máa ba burúkú owó máa ba owó tó pọ̀ bíi ti wèyè. Ah, mi ò yẹ wo mo gbà mo gbà tó tẹ́yẹ jù yáyáyáyá máa gba five hundred naira máa gba five hundred naira. má wọrí ah, five hundred naira lélẹ̀. tí ajá ni. ọmọ mi aṣọ àbáláyé tá à ń wíre àwọn jogún ẹ̀ lọ́dọ̀ àwọn bàbá tí a ní. Hmm? bó ti wà yìí atákéré ọkọ̀ ojú ni afọṣẹ́ ẹ̀ ayẹta arọ́bí olúgbòhùn bàbá ń bẹ̀rẹ̀ ẹ̀ wá ní pé àfọ̀ṣẹ́ tí ń bẹ lára ẹ̀ ó sán hmm? <laughs> tó jẹ́ pé tó o bá ní kí odindi ilé kó wọ́ yóò sì padà dérú. tí bá ní pé bí wọ́n ṣe pọ̀ tó yìí ó yá ìbẹ̀rẹ̀ sí ní bára ń jà. Ah, ah. ànàpá ànàpá ni. bàbá ṣe rí gbogbo iṣẹ́ tí mo fẹ́ pátápátá ló wà lára aṣọ yìí. bàmí hmm. bàmí dúró dúró tètò yọ tọba tí yọ máa yọ. Ah, gbogbo ọmọ tó sọ nípa aṣọ yẹn báyìí pé ẹni màá fẹ́ lò. iyọ iye ìdí dàgbà ju tó pẹ́ yọ má yọ iye yìí máa pọ́n yìí màá pọ́n yín ti bí yẹn ní tùyù jẹ́ tó ń yọ. kí wọ́n pọ̀ kí wọ́n máa bọ̀ rẹpẹtẹ báyìí kí wọ́n ní ó yẹ fẹ́ ṣe wà ẹ́ máa lura yín kó bẹ̀rẹ̀ sí ní lura wọn kí ni ó yẹ parẹ́ kí wọ́n jọ fẹ́ bàbá mo fẹ́ jẹ́ ìkan lára àwọn ọmọ orílẹ̀ tó jẹ́ pé jìnnì jìnnì jìnnì jìnnì máa wà lára ẹ̀ kí n jẹ́ ẹrú jẹjẹ kí n jẹ́ níwìyẹ kí n gbá níwìyẹ nǹkan tí mo fẹ́ nìyẹn bàbá. ẹ à kì í wá délé ikú kàláàbórí hm? ṣebí ọ̀túnla ló ní mítìnì wọn wọ́n ṣẹlẹ̀. ọ̀túnla ni bàbá. Ah! Hmm? ìwọ wá farabalẹ̀ kó wo dán bó ti wà bó bá ti gbé wọ̀ wọ̀ṣọ̀ mi lé lórí hmm? tó o bá ní kí wọ́n parí ìpàdé lẹ́yìn àdúà wọ́n parí ìpàdé bó o bá ní ọ̀dà náà gbogbo yín ẹ àsùn fọ́fọ́ ti fọ́ wọ́n mi kò tọrọ kò tọrọ kò tọrọ. ẹ jẹ́ máa gbé báyìí bá ń gbé lánàá máa wá bẹ́ẹ̀ túnra lọ pé ó túnra ní. èyí ò ṣe gbé sílẹ̀ bẹ́ẹ̀ yẹn bá gbérú ẹ̀ sílẹ̀ nǹkan jẹ́ èmi wò pé kí n máa gbé lọ kí n máa lọ fi ṣe ibi àzá alẹ́ lóríṣiríṣi. rọ òmòdé tí wọ́n fi ń pè mí ní òòtà tẹ̀yìn àwọn tí òmò mi ni wọ́n ń pè mí ní bàbá ìsẹ̀yìn àmọ́ èmi gangan lòòtà tẹ̀yìn. wo èyí kò ṣeé gbé sílẹ̀ tó bá dọ̀túnla láàárọ̀ kùtù hàì pàdé mi wàá gbé fún ẹ̀yà nìṣó. wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ wọ́n ti lọ jẹ́ ká lọ. ṣé ìwọ̀n padà wá síbi wọn yóò wá mọ́ wọn yóò wá mọ́ wọn yóò wá mọ́ wọn ti yọ wọn ti yọ gébú gébú òṣè eléyìí gangan ni kò jẹ́ kí wàá gbé lọ́sìn fi tí peter sọ tẹ́lẹ̀ yẹn lẹ̀. ìyá ọjọ́ ìtújú ojú ojú máa mú èèyàn tí owó owó ilé yìí bùn mí ni. kódà máa fún five hundred naira sí. yóò yóò gba gba oyún máa bùn mí gba oyún máa bùn mí gba oyún máa bùn mí. mo mọ̀ fún mi ò dán. ìbá mi ò mi yọ. ìsinsìn Ah, eh, pariwo mọ́. tí ah, bàbá mi tí bàbá mi bá tí bàbá mi bá yí mi tí bàbá mi bá yí ò ní bá bí má bá bí. wàhálà ló kò fi ni. ṣé ká ṣe mòrè mọ̀lẹ́rẹ́ kó o wà kájáwé wúwo ló ṣọ́ bí dalẹ̀ òkè pàgì sápá kan òjì jẹ́kọ̀ọ́. mo ti dòòṣà. sórí ẹ pé àdé. níbo ni ẹ ti ń bọ mo ti dòòṣà. mo ti dòòṣà. gbẹdú sọjà ni bàbá sẹyìn sọ lọ gbé wájà ah. èyí ló kó sí tọ tọwọ jàǹkárí wọ. ẹ ṣe bàbá sẹyìn kò ráyè irú ẹ tí wàá pọ̀ jù débi wípé ah, kàn bá máa débi alẹ́ lóṣù mẹ́fà pé kàn fi èmi ṣe àròkọ kàn wá bí o pé kàn ṣe wáyìí ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ń tọ́wọ́n sọ àwọn gọ́vùnà àwọn olórí orílẹ̀-èdè lábẹ́ sí kẹ́sí bàbá lọ́rùn pé kí bàbá jọ kọ́lá bá tún ìlú ṣe bí ìlú ṣe máa rójú kó máa ráyè wípé kọ́ọ̀ bá máa tẹ̀lé mi àá tó ṣùgbẹ́ sùn. ẹni tó ṣùgbẹ́ sàn ẹgbọ́n mi wà nú ilà yìí ló ká máa ṣe báyọ̀ nà gbàgbé bá o pé kàn mú aṣọ agbára yìí kàn kó bọ̀ mí lọ́rùn kàn fi mi paroko sí ilé o pé kí n dáná sun ẹni yọ yín lẹ́nu. aṣọ agbára wa. ẹ dàkún tí bàbá ṣe ìṣèwọ́n sí politics ò ṣe politics kí ni kí ni dání ó gbẹ̀dẹ̀ bọ́ lọ. Ah, mo la yanjú rẹ nìyẹn. Ah! àbọ̀ mo ti ráyè. Ah, èmi kẹ èmi kò rẹ dọ́gbọ̀. wà á parẹ́ ẹ̀dà. ẹ èmi ló kó kúkú pàǹtí ìwà bá ṣé o mọ̀ mi ni. arábìnrin ó jẹ́ máa kọjá ìyá ara rẹ. èmi ló wọlé tọ̀ àìmọ̀ṣẹ́kọ̀ọ́ ọmọ rògbò òun ló jẹ́ kó torí gbọmí gbóná. bẹ́ẹ̀ ni wọ́kẹ́ dẹ́sí wá ewé gbégbé má jẹ́ gbàgbé ọ̀kan àkàrà má jẹ́ gàkọ́ mọ́ mọ́ ọ̀gún mọ́ mọ́ ọ̀tẹ̀ mo gbọ́ kọ́lọ́ ajírò kọ́rọ́ mo gbàgèrè lọ́wọ́ sẹ́dọ̀ sẹ́dọ̀ mo gbàǹgàrà lọ́wọ́ ẹni dẹ́gbẹ́ sọ́kọ́ ayíkọ́ńdò sílẹ̀ ọmọ ẹni ìyẹ́dà gbàǹbá wà ní ìbàdàn. ọ̀tọ̀ ọ̀tọ̀ ó mọ nǹkan tó ṣe fún mi ó wádìí nǹkan tó ṣe fún mi ìwọ wá lórí láyà ó wọlé tọ̀ mí ṣé torí gbogbo nǹkan tó kó sáyà gbogbo pàtì òun lójú ẹ lójú àbí. àǹtí tó bá mọ̀ tí mo kó sára ọmọ ni dúró a kò sí tí mi lè yí padà sí mo lè ké bí oró mo lè ké bí egúngún kódà mo lè ké bí ewúrẹ́. o máa ké bí ewúrẹ́ náà ni. èmi àyíkọ́ máa ké bí ewúrẹ́. bẹ́ẹ̀ ni wàá ké bí ewúrẹ́. ẹ̀mẹ́. o máa ké bí ewúrẹ́ ni. o máa ké lọ. mẹ́ẹ̀ẹ́ mẹ́ẹ̀ẹ́ mẹ́ẹ̀ẹ́ mẹ́ẹ̀ẹ́ o ké bí ewúrẹ́ ni. o sọ fún yìí ibi ẹni tí ò bá mọ ẹni ló máa ń fi ẹni ṣeré ẹyin àti tani. Ah! tẹ́ tún jalè. ah olùsọ. ẹ ẹ ẹ sà ẹ wo bí ẹ jẹ́ ká kútu gbogbo ẹ̀ síta because bọ́n ṣe ń pè mí lórí ẹ̀rọ orí bàkan lára mi mi ò kí ń ṣolè mi ò kí ń ṣolè mo sọ fún yín ah. mo sọ pé màá ráṣọ yín ṣe báṣọ yín lẹ́rí ẹ̀rẹ́ tún pè mí lólè ah. ẹ sàmì kì í ṣe pásítọ̀ ah, ọ̀rẹ́ àbúrò yín ni mí ọ̀rẹ́ ayíkọ́ndún ni mí òun ló sọ fún mi wípé ẹ láhùn gan ó láká gọ́ọ̀mù ní yín wípé ẹ yí gidi gan ó lẹ́ ẹ yí ó wá níbẹ̀ ní ìṣòro kan ẹ kiri kan kan pé kí wọ́n bá òun ṣe bí pásítọ̀ káwá gbowó lọ́wọ́ yìí pín fifty thousand tí mo gbàjọ́ rẹ ni o lẹ́yìn ẹ ló dẹ̀ padà wá bá mi wípé ẹ ó tún sì kù mi tún ti yọjú o wípé ẹ kí n aṣọ òògùn lẹ nídìí báyìí o akínní kan ó dẹ̀ ní òun fẹ́ wá bàbá sẹ́yìn kan lọ kọ́ ọkùnrin dà á fẹ́ ṣe báyìí ó dẹ̀ ní ẹ̀ẹ́dẹ̀ kó two hundred thousand two hundred thousand tẹ kó fún yẹn ó dẹ̀ kó wá ó dẹ̀ sí iná kúye kan ó dẹ̀ mú ninety thousand àwọn fẹ́. two fifty mo fún two fifty thousand ok ok ṣe ti gbọ́ sà bó ṣe kó yẹn wá nìyẹn. èmi dẹ̀ ti gbọ́ pé ẹ̀gbọ́n pé wọ́n ní aṣọ òògùn kan tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìjọ kan tí mo ṣáà ti gbọ́ mọ yẹn ṣe ó jẹ́ mọ́ bí wọ́n máa ń gbé sí mo dẹ̀ wọ́n pé òògùn yẹn aṣọ yẹn ò bá kọsẹ̀ mo dẹ̀ pé tó bá tẹ̀ tiẹ̀ lè gbé yẹn wá tó bá fi lè bá wúmà yẹn sọ̀rọ̀ straight mọ̀ pé yẹn máa gbọ́ bá kọ̀ pàṣẹ fún pé get out kókó onú lè òbílí pé yẹn máa gbọ́ sọ̀rọ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ bọ́nú gbogbo yẹn àwọn àdàjẹ lọ kọ́ tó ṣẹlẹ̀ nìyẹn ti ń yé mi bọ̀ ń yé mi bọ̀ abájọ́ mo wáṣẹ iná mo rò páwọn onílẹ̀ ń wọ́n gbàṣọ ni. àwọn kan o pásọ mi ti ah! gbó. àbúrò mi lówó nígbà tó dé mo ní kó bá ń wá aṣọ òun kó bá wọn bàbá sẹ́yìn lọ lọ gbowó iyebíye two fifty thousand mo fún o kó tó gbàṣọ ìdé o ah! ọlẹ́ lọ́ọ́ fi pàdé olóṣèlú. wòmí ṣe ẹnìkan lọ ní kí wọ́n máa ké bí ẹ ẹ sà ẹ sà àwọn ẹni tó máa ké bí sà kó ṣe ké bí láti àná Ah! Ah! òun rákòkù nítorí pé aṣọ tí ń bẹ lọ́rùn ẹ̀ olúgbòhùn ah! bẹ́ẹ̀ ọmọ sọ̀rọ̀ di o ẹnìkan kọ́mọ́tò rọ̀ láàrin. olúgbòhùn bẹ́ẹ̀ ń tọ́ bá sọ àṣẹ ni. bàbá ẹ bá bá ń bá wọn náà tí wọ́n máa lọ wọ́n ti wà á bìlẹ̀ tó tó tó mẹ́nu kan tí wọ́n lọ wọ́n ti dẹ́mọ́ra sí àná rùn wọ́n dà wàhálà mú gan ni. ẹ wò àwa padà wá bá yìí wò mí kọ́rọ̀ pẹ̀sẹ̀ nítorí pé ọ̀rọ̀ ń tẹ́kù ẹ̀rọ ń tìpín. àṣẹ o. gbọ́jọ́ hmm. bá rọ̀ àdún abóòkù múlẹ̀ kọ́rọ̀ pẹ̀sẹ̀. ẹ̀gbọ́n mi. pásítọ̀. bóyá ká fi bóyá ká fi ta ni ń jẹ́ bọ́ra ta ni ń jẹ́bọra níwájú èmi ò sà sẹ́yìn. Ah, olódùn ìsà. ń gbọ́ ẹ bọ́ra ni. fọ́tẹ́nu rẹ̀. ẹyin ẹyin lẹ́tà ń gbélé lẹ́sà òbí lọ. ẹ ṣàwọ̀ ẹ ṣàwọ̀ ẹ ṣàwọ̀. bọ́ọ̀lù o bọ́ọ̀lù o ṣeun bọ́lú ṣeun ṣeun mi ṣeun. bí wọ́n bá ní bọ́wọ̀ ní tíírì rẹ o ẹ̀yin ẹ̀ lè social media social media Facebook Instagram ọ̀kọ̀lọ́kọ̀ á pè yín láti ìlú kan sí ìlú kejì ẹ̀ di gbádàgbọ̀n ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti lò èmi wọ́n ti pín wọn ta tí wọn ò sì mọ ibi tí wọ́n wọlé sí dòní. àmọ́ bàbá díẹ̀ lọ́wọ́ ọmọ kan o púpọ̀ lọ́wọ́ àlè àti bímọ tá à nílè mójútó wọn. àwọn wọ̀nyí ti kéré láti máa ṣe snapchat láti máa lọ íńtánẹ́ẹ̀tì ó kéré bí íńtánẹ́ẹ̀tì bó ṣe dá iná lójú lálẹ́ èbù síbẹ̀ náà wọmi àbámọ́ padà fún lówó mọ́tò. Ah! wọ́n ti gba owó gidi o owó gidi wọ́n ti gbà. ẹ ó dáná. ní ìní òkú wa mú kó bìbí bẹ́ẹ̀ jù ẹ má fi yín. jọ́pẹ́ mọ̀ mí èmi ò tà sẹ́yìn tí bá sọ àṣẹ ni ẹ padà fún lọ́wọ́ wọ́n èlé lọ́wọ́ Àbújá. èlé lọ́wọ́ Àbújá. fifty thousand. wọ́n ẹ fún ní fifty thousand kọ́ máa lọ báyìí. báyìí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni wọ́n aṣọ tí wọ́n wà ní ọ́ padà ṣẹbọ. ẹ máa kí ṣẹbọ. olùkọ́. ẹ máa kí ṣẹbọ torí ọlọ́run àti. ọ̀rọ̀ ṣẹbọ ẹ lè lè bá múlẹ̀. mo mo mọ bí mo ṣe wọ ẹ kí n máa gbogbo ẹ máa. bàbá bàbá yìí. ẹ máa kí ṣẹbọ ẹ máa kí ṣẹbọ torí ọlọ́run àti ṣẹbọ. wọ́n ní wọlé màá ṣí ilé kan mọ̀ọ́dé yá. Ọdẹ ṣe àlùmọ̀ àlùyà yọ. wéré jeje kazeto. Masike wadero masike wadero masike wadero masike jeje masike wadero wadero jeje. Kí